أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته الله طف ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí ìdẹ̀ra oore tó ṣe fún wa ìfẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn ará léèrè àti àwọn sọ̀hábà rẹ̀ àti ọgbọ́n olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó fi sílẹ̀ fún wa títí tó fi dọjọ́ alkiyama lẹ́yìn náà òní ni ọjọ́ al-ahad èyí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kejì lé ní ogún nínú oṣù bulhijja tí ṣe oṣù ẹlẹ́ẹ̀kejìlá wa nígbà tí hijira nabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó di odidi ìgbèjì ọdún àti ọdún mọ́kàndínlógójì èyí tá a mọ̀ sí twenty two twelve fourteen thirty nine ó ń ṣe déédéé ọdún ẹlẹ́ẹ̀kejì nínú oṣù september èyí tí í ṣe oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án nígbà tí ọdún tiwọn iná tún di ẹgbẹ̀rún 2018. eighteen ní masjidu nawal láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ ahadi báyìí láti lè tẹ̀síwájú láti máa ṣe àlàyé fún wa nínú tíra tẹ̀síhìhù sharhi hisnil muslim min adikari kitabi wa sunna ètò ti pé a ti ṣàlàyé díẹ̀ fún wa ní ìjẹjọ́ sọ pé àlàáda wa tí a máa ń ṣe òun náà ni pé a máa ń ṣe àwọn tírà wa méjèèjì ní ọ̀sẹ̀ méjì méjì síra wọn a ka Bulugul Maram lọ́sẹ̀ méjì a sì ka tírà tẹ̀síkèké o Sharh Hisn al a ka òun náà ní ọ̀sẹ̀ méjì sẹ́lẹ̀ kejì ni nínú àlàyé nípa ọ̀rọ̀ Sharh Hisn al-Muslim níbi tí a dé ní ojú ewé tí ń bẹ ní ọwọ́ wa ọjọ́ ojú ewé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta ojú ewé ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́ta fifty eight òun náà ni a dé a bẹ̀rẹ̀ látara ní láti di azikiru salis ìrántí ẹlẹ́ẹ̀kẹta nínú ìrántí ọlọ́run nínú àwọn ìrántí tí a máa ń ṣe nígbà tí a bá jí ní ojú oorun pẹ̀lú àwọn Allah subhanahu ta'ala ní ìjẹjọ àti ka méjì fún wa ní ìjẹjọ méjì tí a kà ní ìjẹjọ òun náà ní gbólóhùn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé o máa ń ṣe nígbà tí ọba ti láàárọ̀ pé alhamdulilayi lẹ́bi àhíyáná ba'dama amatana wa ilayhi nushur àti ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ ilẹ̀ allahu ahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اغفر لي نجي هنا لك نيجي إن شاء الله تعالى أبسي agbègbè ìrántí ẹlẹ́ẹ̀kẹta nínú àdìkárò al-istiqadhi min an-nawm insha Allah ta'ala kí a gbọ́ bí díkùrú náà ṣe rí. zikiru ẹlẹ́ẹ̀kẹta òun náà ní gbólóhùn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti máa sọ pé alhamdulillahi alladhi afani fi jasadi ọpẹ́ ní fọlọ́wọ́n ọba ọba tó ṣe yí pé òun náà lọ́ba tó fún mi ní àjíǹde ara sí ara mi ó àlàáfíà ó kún mi lára wa radda alayya ruhi bákan náà ó sì tún dá ẹ̀mí mi ọlọ́run ọba ilé kíọ́lá tún dá padà fún mi wà á dínà lé bèbè kéré ó sì tún fún mi ní yọ̀ǹda ó fún mi láǹfààní láti tún máa rántí rẹ̀. hadith yìí hadith tó lálàáfíà ni ó wà nínú sahihu at-Tirmidhi kálọ̀ wò hadith tí ó lálàáfíà ni ó wà ní ìdí ẹlẹ́ẹ̀kẹta ní ojú ewé one forty four kálọ̀ wò níbẹ̀ sọ̀hábí yóò hadith sàbí tó gba hadith yìí wá òun náà ni àfọwọ́ abu hurairah radiyallahu ta'ala anhu àfọwọ́ abu hurairah abdulrahman bin sakhar dawsi radiyallahu ta'ala anhu. gbólóhùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé àfáàní fi jasadi ọpẹ́ ní fọlọ́wọ́n bá tó fún mi ní àjíǹde ara ayé mi ní al-mu'afati wa hiya wa hiya difa'u Allah ta'ala anil abdi al-asqaba wal-balaya ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run dá àlàáfíà padà fún mi ọwọ́ àtúmọ̀ wípé ìdáàbòbò ọlọ́run ọlọ́run ti dànù fún ẹrú àwọn àárẹ̀ àti àwọn àlùbá oríṣiríṣi àárẹ̀ ní ń bẹ níbi ipá sùn àánú ọlọ́run ọba ìletò ọlálàrí gbà bẹ́yẹn bá fa atẹ́gùn tó ló ń fà símú ọlọ́run ló mọ àwọn oríṣiríṣi àwọn atẹ́gùn burúkú tó lè gbàmú èèyàn wọlé tó ṣe pé pẹ̀lú sábàbí rẹ̀ èèyàn lè má jí lẹ́ni tí àlàáfíà ń bẹ lára èèyàn nígbà tí ìbá jí sórí ilé ayé subhanallah àìmọye oríṣiríṣi nǹkan àwọn àbíjà nǹkan olóró náà tó jẹ́ pé àjọ sùn nínú ilé ni ṣùgbọ́n àánú ọlọ́run àti ààbò rẹ̀ àti ìṣọ́ rẹ̀ òun ló wà lórí wa òun ló dáàbò rẹ̀ àti ìṣọ́ rẹ̀ àti àlàáfíà tó péye ọ̀dà padà sórí ara wa torí pé àwọn kan bẹ tó ṣe pé bá a ṣe wò pa àjọ jí yẹn àwọn jí sílé ìtọ́jú ni àwọn kan bẹ jíjí tí wọ́n jí àwọn jí sínú ìgbèkùn ni so àwọn kan sì ń bẹ nínú ilé ara wọn ṣùgbọ́n tó yẹ pé kò sí àlàáfíà nínú ara wọn ṣùgbọ́n lọ́wọ́ ọba ìlú kí ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fáwọn ayé pé ají àlàáfíà ń bẹ lára wa oore ńlá òun náà lọ jẹ́ fún wa látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba tí ó dá wa láti pé ká dúpẹ́ rẹ̀ fọlọ́wọ́ ọba ìlú kí ọlá dídáàbòbò tó dáàbòbò ẹrú kò níbi tí jalè storm àwọn àárẹ̀ àárẹ̀ so ọlọ́dàbọ̀ ẹ̀bùn wa wal balaya àwọn àdánwò oríṣiríṣi ti ń bẹ lálẹ́ lóru ọlọ́run ọba ìrètí ọlá tó dáàbò rẹ̀ bù wá bí à ń yà fọ́tọ̀ omi ní ìhàwá ọlọ́run là wá kù níbi àwọn ẹranko àbìjà àwọn ẹranko tó lé tí wọ́n máa ń ṣèyàn ní sùtà ọlọ́run wá kù mbẹ́ wal hasharati al-qattala gbogbo àwọn kòkòrò tí wọ́n jẹ́ kòkòrò tí máa ń ṣe sábà bí ikú fún ni ọlọ́run là wá kù níbẹ̀ yẹ kúkú máa yẹ pé gbogbo àjọ àtàkékè ni ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ìrètí àwọn kòkòrò míì bẹ tó ṣe yí pé tí èèyàn bẹ ìhà lé ìhà èèyàn ó sì jẹ yóò jẹrà tí ọkàn rúbẹrúbẹ bíi pé bọ́yá iná ńlá ṣe kí ni o ti jó yàn tó sì lè jẹ sábàbí kódà èmi lásán ní ọkàn ra sọ yẹn pẹ́kẹ́ téèyàn tiẹ̀ nímọ̀ pé nǹkan kan ṣe kí ni o bíi pé kankan táyàn lásán lè yàn ó pè ṣùgbọ́n tí ó jẹ sábàbí àdánwò ńlá ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run là wá nínú àwọn kòkòrò tó jẹ́ kòkòrò tí pani wọ̀tọ̀wárìkì lẹ́yìn gbogbo àwọn àjálù aburú tí ń ṣẹlẹ̀ lóru àjálù aburú tí ń ṣẹlẹ̀ lóru ẹni tí ń kàlẹ̀kùn mọ́ni lórí lóru ọlọ́run ṣe kíni o ó tún là wá kó nínú rẹ̀ tó a rí pé eléyìí àánú ọlọ́run ọba kò náà lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ lálẹ́ ọlọ́run dá wa kó ní gbogbo bẹ́ẹ̀ ọwọ́ àti wà ní àlàáfíà ara ní òwúrọ̀ ọjọ́ kejì ẹrú tó bá mọ ọlọ́run ọba tó mọ ọlọ́run ọba dáadáa ṣe ni yóò ṣe kíni o yóò máa dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí orí ńlá orí ribiribi tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ṣe fóun látara wípé déédéé rẹ̀ òun náà ló fi pa òun lálẹ́ àná pẹ̀lú oorun ọlá rẹ̀ àti àjùlọ rẹ̀ àti dáadáa rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá sì fi jí wa ní àṣùbà náà. ìdúpẹ́ fọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá yìí ọwọ́ agbọ́dọ̀ máa bá hàn ọmọ mùsùlùmí ẹ̀ńtọ́jẹ́rú rere fọlọ́wọ́n ọ̀tají ó gbé dìde níbi oorun rẹ̀ pẹ̀lú àlàáfíà tó péye dáadáa. gbólóhùn anabi sallallahu alayhi wa sallam ó tún wá sọ gbólóhùn pé wọ́n da aláyẹ̀ rúùhì ó tún dúpẹ́ fọlọ́n ọba ọba tó ti kó dá ẹ̀mí mi padà sí mi lára wasafa Allah ta'ala bi dhalika. anabi sallallahu alayhi ó ròyìn ẹlẹ́dàá wa pẹ̀lú gbólóhùn yìí pé ó لأن هذا المقام يقتضي ذكر هذه الصفة المناسبة ìròyìn tó tọ́ yìí tó bá àsìkò mu nírú àsìkò tá a wà tá à ń dúpẹ́ yìí ó yẹ ká lè darúkọ ọdún bẹ́ẹ̀ ìpè àá tó sì tún dá ẹ̀mí mi padà sí ni lára àti pé ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ òun lọ́ba náà tó ṣe pé ní alẹ́ ó mú ẹ̀mí wípé ká lè rò ká lè ṣe ó mú kó fún wa àsùn nígbà tó tún wá dàsùn bá ọ wá dá ẹ̀mí ká tají ká lè rò ká lè ṣe ọlọ́run ọba ìlẹ́kíọ́lá ó tún dá padà sí wa lára a ọ̀dà ó sì tọ́ irú orú ìròyìn báyìí wọ́n jáde látara ká lè mọ̀ yé pé pípa tọ́lọ́run pa wá lálẹ́ àná ọjọ́ bíi kéèyàn òkú náà ní pẹ̀lú oorun yẹn jíjí wa tọ́lọ́run ọba ìlẹ́kíọ́lá sì tún jí wa lónìí ká má gbàgbé pẹ̀lú tìjẹ́jọ́ tá a kà níṣẹ́ ló tún dà gẹ́gẹ́ bí ẹni pé mi àti ẹnì kọ̀ọ̀kan wá dìde gẹ́gẹ́ bá a ṣe dìde nù sáré ní ọjọ́ àlùkìyàmà

tàbí pé ńgbà téèyàn jí láàárọ̀ kùtù wọ́n ń pè ẹ káàárọ̀ bàbá ẹ káàárọ̀ bàbá wọ́n sì àfọwọ́sẹ́ wọ́n fọwọ́ sàmì fún wọn lásán náà ni wọ́n fọwọ́ sàmì ọwọ́ akọ́kọ́ lọ bí kíníkà ọkọ́kọ́ lọ mí sí ọwọ́ apẹ gbogbo tí ó pè lẹ́yìn ìgbà ẹlọ́sẹ̀sẹ̀ wá dáhùn ẹ káàárọ̀ rẹ̀ tí wọ́n ní ọ káàárọ̀ ọ̀pẹ̀lú fọlọ́mọba tó fà wá níyọ̀ǹda láti lè rántí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò pa àtúnṣe dékìrò a ṣe àdúrà ìrántí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lórí ìdẹ̀rù orí tọ́lọ́run ọba ṣe fún wa látara kó jí wa látara pẹ́lú ọ̀hún báyìí ó yẹ sáró fún wa ó ṣe nírọ̀rùn fún wa ó sì sàhálà fún wa ó ṣe lẹ́rọ̀ fún wa láti pé ká lè rántí òun ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọ̀la torí tẹ́ ọlọ́run ọba ọba fún wa láǹfààní ká rántí òun kí la fẹ́ kò sí ìrìn gbogbo àwọn tó ṣe pé ń gbà wọ́n jí lọ́wọ́ ẹbu kan ló bù sọ́wọ́ tó fẹ́ bu sáré láàárọ̀ òun ẹlòmíì náà tó ṣe pé nǹkan míì náà ló tún lọ pè bí ègbèdè bí nǹkan kankan náà lẹlòmíì lọ pè òun náà wà lórí kóun náà tó ń ṣe dáadáa nínú èrò tiẹ̀ àti nínú òye tiẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú fọlọ́wọn ọba pẹ́pẹ́ ńgbà táwa jí gbólóhùn káwí òun náà nìran ti ọlọ́wọn ọba ìlẹ̀kì ọlá tó ó tún gba káṣe kí ni o ká tún rántí ilé ìgbé á àdúpẹ́ fọlọ́wọn ọba lórí ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú wájà tirẹrẹ tó ṣe pé ọlọ́wọ́n kájò níbi wípé kí ọmọkùnrin ò tó lọ́dọ̀ àwọn aláwo ọ̀pọ̀lọpọ̀ míì ṣe kí ni o òun náà ló gbá lọ́wọ́ ara rẹ̀ lọ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí táwa ń ṣe yìí ó fi wá lọ́kàn balẹ̀ pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala kó o lára gbogbo àwọn èèyàn téèyàn tó sì pé wọ́n ń bẹ nínú àwùjọ. kódà lọ́pọ̀lọpọ̀ àwa máa ń sọ bí èèyàn bá wo àfáà ní orí títì bá gbà mí máa ń ṣe ìnígun tẹ́ bá wò tí tó bá ń speed lọ báyìí ẹ fẹ́ lérò pé bóyá ẹ̀mí yẹn pé méjì àti mẹ́ta ni zikiru tí yẹn ti ṣe láàárọ̀ yẹn ọkàn yóò ṣe kí ni o ọkàn balẹ̀ ni ọkàn balẹ̀ yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun so nǹkan mọ́ ibi ọrùn machine rẹ̀ tàbí ibi ọrùn mọ́tò rẹ̀ nísàlẹ̀ níbi sẹ́ẹ̀nì ló ṣe kí ni o nísàlẹ̀ rẹ̀ lọ́wọ́ ara so nǹkan mọ́ sẹ̀mọ̀ fáwọn àkùsí ìtọ́ka wa a tún wọnú mọ́tò báyà tún ṣe zikiru tàbá tàbá tàbá mọ́tò wa báyà wọ́n mọ̀ wò ní pé ah, àfa ẹ̀yin lẹ́tún sí ìdí báyìí nígbà tí èsì pàwọ́ agbára lékun lójú kan àlóògùn kata agbára lé ọlọ́wọ́n bàbá tí sọ́ni náà láṣẹ kí ni o òun náà lágbára lé so ilé ìfihàn wáyé pé àǹfààní lọ́lọ́run fún wa nípa wípé ká tó ṣe jí tá a dé lálàáfíà tọ́lọ́run tó wá darí ọkàn mi àtẹnìkan kan síbi ká dúpẹ́ fún wọn ọlọ́run ká sì tún rántí ọlọ́run ọba ìlú kíọ́lá lórí ìdẹ̀rọ oore tó ṣe fún mi síbẹ̀ mọ̀ pé àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọ́n ní yínníyínní bẹ́ẹ̀ni lè ṣèmí ni ẹni tó sì yẹn náà kó nu olè gbà míì àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tá à ń dúpẹ́ fọlọ́wọ́n kan lórí dáadáa tó ṣe yìí oore wo sì tún máa lékún dáadáa wọ́n máa lékún àánú aládùn ọlọ́run ọba ìdíkẹ́ ló ṣe kíni o yóò tún máa lékún ni nítorí pé gbàtẹ́rù ò ní ráǹfààní àti máa gbà lékún lọ́dọ̀ ọlọ́run mọ́ onígbà tí ọba ti dúpẹ́ fọlọ́run ọba ìdíkẹ́ ọlá wọláì kò tí kò tó lọ́dọ̀ ẹ̀dá orí tọ́lọ́run ṣe fún lópin ìgbà tí bá tún dúpẹ́ fọlọ́run pé ọmọ ẹ̀jẹ̀ àmọ́ dúpẹ́ fọlọ́wọ́n bá ní lórí ìbẹ̀rẹ̀ orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa nínú àwọn àdúrà tó lágbára jù òun náà ní ìmọ̀ dúpẹ́ fọlọ́wọ́n ṣèbí tọ́lọ́wọ́n sọ ni pé lẹ́ in ṣàkẹ́rìtùm láàzì ìdẹ́nìdàkùn tẹ́ ẹ bá sì ń dúpẹ́ ọlọ́run fi má jọ̀mọ́ sí pé tẹ́ ẹ bá ń dúpẹ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ lè má dúpẹ́ báyìí láàzì ìdẹ́nìdàkùn tẹ bá ṣàìmórí tẹ ní bọ́lọ̀ òun ṣe kankan fún yín tẹ fi bá borí ọlọ́run ọba mọ́lẹ̀ inna azabi wọ́n ṣàdíyèd ìrìn àìmí ọlọ́run la ṣàdíyèd ọ̀nàgbára ó koko fara ọpẹ́ mọ́ dúpẹ́ fẹ́ni tó ọmọ ọpẹ́ tí ò ṣe kí ni o tí ò dúpẹ́ so ọpẹ́ ní fọlọ́run ọba lórí oore tó tún ṣe fún wa o ọlọ́run ọba kọ́ máa lé wa fún ní orí dáadáa rẹ̀ àti ìrọ̀rùn rẹ̀ àbí kúrò jẹ́ you. nínú àwọn àfikàrù òun náà tún ní àwọn àyà ti tọkọ ẹ ètò ṣe pé a máa tù tá a bá ti débi tí a fa kàdé wọn tún kàdé ẹ sọfọ wa. Allah subhanahu wa ta'ala nínú suratu Al-Imran ọlọ́wọ́n bá ilé tó láti sọ àyà ìkàlẹ̀ sí ètò ìsìnkú Ànábì sallallahu alaihi wasallam ó sì tún máa rántí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pẹ̀lú rẹ̀ àwọn àyàtì náà rè ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ni nínú àwọn ìrántí àdìsí ìfọ́ọ̀bù mi náà Allah subhanahu wa ta'ala ni inna fi khalqi samawati wal ard dáadájú ń bẹ́ẹ̀ bí dídá sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ó wà níbi dídá sámà méjèèjì àti méjèèjì waqtilafi al àti yíyàtọ̀ ìyapa tí ọ̀sán àtòru ń yapa ara wọn tóru wọn wà lásìkò rẹ̀ tọ́sán náà wà lásìkò rẹ̀ kí ló wà níbẹ̀ gbogbo eléyìí lẹ́ àyà àtẹ̀yìn àwọn àmì lọ́jẹ́ o lè ó lè àlùbáàbẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́bán gbogbo ẹni tó lóye ìbọ́lọ̀ ń ṣe dá sánmà méjèèjì sánmà àtàárí ní kùrukùru òkè wáyé ń ṣe lọ́jẹ́ pé àárín òkú kan ní ibi igun kankan tó ọba ìlẹ́fẹ́ láti fi rọ sánmà a fífì lára sánmà ààrí yíya lára sánmà ààrí lílu lára sánmà sánmà ò sì já wá bá wa lórí ilẹ̀ àwa àríbi tó ti bẹ̀rẹ̀ àṣìríbi tó parí sí. àmì ni o àmì ńlá ni àga la fi jókòó yìí bí mo ṣe fàga jókòó odidi ẹsẹ̀ mẹ́rin ni wọ́n fi sí àga kékeré tó ti bó ṣe súnmọ́lẹ̀ tó nítorí pé tí wọ́n bá lọ sí ní ẹsẹ̀ àfi kí n fi síbi tí ẹsẹ̀ mẹ́ta yẹn wà ibi tẹ́sẹ̀ kan tí ò sí bẹ́ẹ̀ yẹn tó bá wá tó kù sí èèyàn gbọ́dọ̀ fi síbẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ibi téèyàn ò lérò sì lè yan bara rẹ̀ níbẹ̀ tábìlì látúndé síwájú bá a ṣe gbé tábìlì síwájú yìí náà ẹ tún wò òun náà wọ́n tún fún òun náà lódìdí ẹsẹ̀ mẹ́rin subhanallah kanopi nǹkan wọ́n na àwọn bíìmù gbọ́ọ́rọ́ wọ́n tún nà ní gùnkìní igun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n nà sí wọ́n tún wá nà láàrin wọ́n nà láàrin wọ́n nà láàrin wọ́n tún wá fi àwọn òpó kéékèèké kéékèèké wọ́n fi dá àwọn ètò wọn gbé sáàrin rẹ̀ lẹ́yìn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fún lódìdí ẹsẹ̀ mẹ́fà ètò ṣe pé tátẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ bá fẹ́ báyìí yóò kọ́kọ́ sí fìlà orí ẹ̀kú mẹ́ yóò tún wá gbé ìgbà ní tirin tirin yóò gbé lọ síbi tó bá wù. ẹ wá òpẹ́lú àwọn atẹ́gùn tó lágbára tí ń wá láti sánmà sánmà ọ̀wá fi sánmà ọ̀yà sánmà òlu bẹ́ẹ̀ sì ni kọjá lé wa lórí àmì ńlá òun náà ní dídá sánmà tọ́lọ́wọ́n ọba ìlú tí ọlá dá sánmà fún wa láì sí òkú kankan rárá bẹ́ẹ̀ sì ọlọ́wọ́n ọba ilé tí ọlá dá ilẹ̀ ilẹ̀ tó lọ́wọ́n ọba dá fún wa yìí àmì ńlá lọ́wọ́n ọba ilé tí ọlá fún òun náà ṣe bí ilẹ̀ ṣe rí yìí ọlọ́wọ́n ọba ilé tí ọlá lọ́ba wa múlẹ̀ dúró tílé ọba ti máa gbé wa lọ ọlọ́run dálẹ̀ ó tún wá mú àwọn òkè ilẹ̀ ọlọ́wọ́n ọba ilé tí ọlá fi ṣe ìkan òfin ṣe fún orílẹ̀ àánú ọlọ́wọ́n ọba lọ́lọ́run ṣe fún wa lórí rẹ̀ o tọ́lọ́wọ́n ọba ilé tí ọlá bá pàṣẹ fún sámà kọ́rọ̀ tó ṣe wípé orí rẹ̀ ó sì kíni o tí ó mú jáde nígbà tó bá mú àwọn irúgbìn yìí jáde pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala ẹ wo kóró kan tá a ti bọ́lẹ̀ ẹ wo oríṣiríṣi nǹkan tá a mú jáde níbẹ̀ irúgbìn ẹyọ kan èso ẹyọ kan tá a bá wá kì bọ́lẹ̀ yẹn ẹ wá wo oríṣiríṣi oúnjẹ tá a fẹ́ mú jáde nínú rẹ̀ ọlọ́run àánú ọlọ́run ọba ni o bọ́lọ̀ ń ṣe dálẹ̀ yìí ó tún dá láwọn ìṣesí kan tí wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn àpè kan ní ilé òkú ń bẹ ilé oníyanjú ó ń bẹ káàkiri tó ti pa àmọ́ rí wípé a oore ńlá lọ́wọ́n ọba ìlẹ́kíọ́lá ló fi dídá ilẹ̀ lọ́wọ́n ọba ìlẹ́kíọ́lá ti ṣe fún wa àwọn àǹfààní táwọn àrí láwọn àyè kan àwọn mi ò rí láwọn àyè tó ṣe pàwọ́ wáyé ìfà táwọn ọmọ alágbáwá bá dé orílẹ̀ nàìjíríà báyìí wọ́n mọ̀ béèrè pé gbogbo kókó tó wà nílẹ̀ yìí wọ́n ní pé ìgbàwó lágbè tó ti tètè dàgbà báyìí tẹ́ bá sọ fún ọ pé yìí kọ́lẹ̀ gbìn fúnra rẹ̀ lọ́la lẹ̀ wọ́n ní káàdì ṣe bí ó ṣàwúlò bó ṣe wà yìí oúnjẹ tẹ́ ẹ̀ máa ń jẹ ni àbójì àwọn ẹran yín tábà ní kèsì kankan nù rẹ̀ wọ́n ní ah ìbalẹ̀ jẹ́ wọ́n lè balẹ̀ jẹ́ pé tí ẹ bá kọ́lé sí quarter of land nínú plot àwọn gbà yí pé bíi two quarter tó kù yẹn bíi kẹ́ fi gbin nǹkan tó ṣe kí ni o ṣé ọmọ wúlò fún yín torí pé lọ́dọ̀ tiwọn tẹ ẹ bá rí koríko kan tó wù tó sú lọ káàpù bẹ̀ lábẹ́rẹ̀ ni tẹ ẹ bá rí odidi igi kan tó wá ń dàgbà tí ń dàgbà káàpù bẹ̀ nídìí ẹ̀ ni o lọ́dọ̀ jẹ́ pé ẹ̀wọ́ ọ̀kan lè nájú láti ẹ̀yìn fẹ́ǹsì pọ̀ fẹ́ ká mángò mángò mángò tó yẹ pé ọlọ́run lọ́ọ́ mọ iye ọdún tí wọ́n ṣe wàhálà lórí rẹ̀ tí wọ́n rèé tí wọ́n tọ́ tí wọ́n sanwó fáwọn tó mójútó gi ó tó di kó débi tó dé yẹn yàtọ̀ sáà tó ṣe pé sandan lọ́wọ́ bá kà sí fún ọlọ́run yẹ sáró rẹ̀ fún wa àìmọye gbóni jíwà tọ́pọ̀ láwọn ibi tí ń sáǹfààní tá àtún wa mọ rírì èso rẹ̀ láti pé ìdálẹ̀ tọ́lọ́ndálẹ̀ náà wàlláhì orí ńlá lọ́wọ́ bá ìrètí ọlá fi ṣe fún wa à ń gbé bẹ́ẹ̀ ọlọ́run lórí mọ́ wa lẹ́sẹ̀ ọlọ́run sì rọrùn fún wa bẹ́ẹ̀ apá wọn lé sórí ilẹ̀ sórí ilẹ̀ náà àtàwọn oríṣiríṣi nǹkan kò sì kó ní kálukú wa tá à ń ṣe lórí ilẹ̀ tá a bá wòye sí i a rí i pé ìdẹ̀ra orí ńlá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti ṣe àmì ńlá sì ni dídá sánmà tọ́lọ́run dá sánmà tilẹ̀ bá ṣe wòye sí òru náà wípé àmì ńlá ni nínú àwọn àmì ọlọ́run ọba ni òru tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá dá fún wa torí pé tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bá ṣe òru sarmadan ila yawmil qiyamah tọ́lá ní gbogbo tá a máa lò lóru kó máa di gbére títí dàrí kí a máa pa àgbọ̀dọ̀ rọ́sàn mọ́ tí ó jẹ́ pé òru wa tọ́lọ́ ń ṣe fún wa ọlọ́run ṣe lásán ọ̀bọ̀dà fún wa ni ká lè máa sinmi nínú rẹ̀ lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fi ṣòro fún wa tọ́lọ́run bá a ṣe ní gbére títí dàrí kí a máa tá lọ́lọ́run mí ìtọ́fẹ́ mọ̀sán wa fún wa láti máa wá jẹun bẹ́ẹ̀ náà lọ̀sán tọ́lọ́run fún wa ọlọ́run ṣe fún wa ká fi lè máa wá jẹun ni tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá bá ṣe ọ̀sán ọlọ́run ní kọ́sàn wa kó béèrè títí dàl kìyàmà wọn ní ìlà àwọn yàtí kùn bìlẹ̀ yìí tẹ́sítì òun náà fi ta lẹ́lẹ́dà míì tó fẹ́ mú òun fún yín tẹ́ máa sùn nínú rẹ̀ tẹ́ máa fara tẹ́ máa fara kalẹ̀ nínú rẹ̀ sáà wòye ni ọlọ́run ọba tó tóbi ni o nígbà tóru àti ọ̀sán sì ń fi pààrọ̀ ara wọn àsìkò tó yára ni àsìkò tó yára ni torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ lásán bẹ́ẹ̀ pé yẹtọ̀ ló àti ìta yárayára lọ́lọ́run máa ń wá sísẹ̀lẹ̀ rẹ̀ ìgbà tó yẹ òfin là tẹ́lifájúrò ó fi yọ àsìkò tásẹ̀rẹ̀ báyìí nígbà tí gòrúbì sàmùsì tó ní òfin dé tó ní òfin wọ̀ wọlé àsìkò tásẹ̀rẹ̀ ni àṣẹ ọlọ́run ọba ìlékè ọlá ni kò sẹ́ni kankan tí ó sì wá mú àṣẹ ọlọ́run ọba ìlékè ọlá dúró pé òòrùn tọ́lọ̀ ní kí kọ́ wọ̀ tẹ́nìkan sọ pé òun pàṣẹ pé kọ́ máa wọ̀ àlùfájàrí tọ́lọ̀ ní ọyọ òun wá pàṣẹ kálífàjàrí ó ṣe kí ni kọ́ máa yọ ọlọ́run ọba tún wá tóbi òru àtọ̀sán yìí kó sì wọ ọlọ́run ọba ní sún wa máa ń ṣe é nígbà míì inú ètò ọlọ́run ọlọ́run ọba ìlú ti ọlá ní kó ru ogún tó ju ọ̀sán lọ nígbà míì ọlọ́run sì ní kọ̀sán kó ju òru lọ nígbà míì ọlọ́run àṣẹ méjèèjì ní dọ́gbandọ́gba ní déédé ara wọn àánú ọlọ́run ìlẹ̀rọ ọlọ́run òun náà lọ́lọ́run ọba ìlú ti ọlá fẹ́lẹ́ ìsìn fún wa ọwọ́ à ń tọ́ka ọlọ́ni alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'uda àwọn tó ṣe pé wọ́n máa ń rántí ọlọ́wọ́n ọba ìlétí ọlá ní dídúró wọn wọ́n máa ń rántí ọlọ́wọ́n ọba wa qu'uda nígbà tí wọ́n tún jókòó wọ́n máa ń rántí ọlọ́wọ́n ọba ìlétí ọlá wa ala junubihim tí wọ́n yìí náà bá wà lóòrò á rántí ọlọ́wọ́n ọba ìlétí ọlá tá a bá wà níjókòó á rántí ọlọ́wọ́n bàbá ti hà wá lélẹ̀ kọ́ àtúnlè rántí ọlọ́run kò sígbà tá a wà lórí ìsinsin kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ìta àlè rántí ọlọ́run kí wá sí pé ń tọ afẹ́fẹ́ díkìrù kan nínú àwọn àlùkárù tó fi ẹ̀sìn ọlọ́run bá aláyè pé ká ṣe ká sọ pé ah ìgbà mo fẹ́ tí mo fẹ́ ṣe díkìrù yìí ìjókòó mo wà jẹ́ kí n dìde kànlá. tàbí ẹ̀kọ́ ìfìhàlélẹ̀ ni mo wà mo ní láti jókòó rárá o tàbá wà ní dídúró tẹ́lẹ̀ ni báwa ní pé ah mo ní láti jókòó ni tí n bá fẹ́ rántí ọlọ́run kànlá kò sí bẹ́ẹ̀ àárín tí ọlọ́run ní mójú ta ṣe kí ni o tá a wà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́sìn gbọ́rọ̀ wa dáadáa kò sì díwọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápọ̀ gbà àdúrà wa lópin ìgbà tí àwọn májẹ̀mú ti jẹ́ kádùn ọgbà tó bá ti wà lára wa. tí ọba ti sí ibi tí ṣòro wà nìyẹn àwa rí lọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó lónìí nínú àwọn nǹkan míì ká lè máa ṣe níta wọ́n wá sọ pé kí níta àdúrà bẹ̀rẹ̀ kò yóò tún wá ní pé ẹyẹ ẹdẹ kádìdì fún àdúrà wọ́n á jẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ni. ìtàwọn ṣe àwọn lẹ́rìí o alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan ẹ̀rí yẹn takò ọ́ torí bẹ́ẹ̀ ni yẹn bá ṣe gbìyọ́ tó òun náà ni pé tọ́ba lọ jẹ́ pé ńgbà tá a wà lóòrò náà ni à ń rántí Ọlọ́run ọba yẹn lóòrò sásọ ẹ̀ màá ti sọ pé kọ̀kọ́kọ́ fẹsẹ̀ múlẹ̀ dá pé àdúrà kan bẹ tó ń pè ní àdúrà ìsìdè. alẹ́ ní kẹ́límátò ìsìtàhíyà gbólóhùn ìsíde pé á tọ nǹkan afẹ́ ṣe kí wọ́n bá wa sọ̀rọ̀ ẹnikẹ́ni bá wa sọ̀rọ̀ pé tó program tá a fẹ́ ṣe èròǹgbà wa pẹ̀lú rẹ̀ ni pé afẹ́ ká ní stand lórí nǹkan báyìí báyìí báyìí báyìí gbogbo àwa tá a wà níkàlẹ̀ o ẹ jẹ́ ká farabalẹ̀ fáwọn tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ àbí ọlọ́wọ́n bá fáwọn tó ń sì dá wa lẹ́kọ̀ọ́ náà kọ́lọ́ mọ́tò tó ṣe tọ́nu hàn wọn sọ̀rọ̀ so nǹkan kan bẹ́ẹ̀ kó sọ gbólóhùn yẹn kò sábúrú bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà. ṣùgbọ́n ká sọ pé tá a bá sì fẹ́ bẹ̀rẹ̀ ó ti ti wá níbi àdúrà bẹ̀rẹ̀ náà òun náà lẹni báyìí rárá o tó wọn sọ pé gẹ́gẹ́ bí ìjọ wa ìjọ lágbájá ọyẹ jáde fún àdúrà òkúlílẹ̀ amúdùlíláyè lẹ́bí lámúyàtẹ̀ fífi wà ládá yàwá kà lọ tóbi wá ànálá rárá o ètò wọn ni ẹ bá wa wí rárá o já sọ̀rọ̀ gbogbo sísìn yẹn nígbà bá wí sùnwọ̀n ànálá sọ́wọ́n ni ẹ̀yẹ ìjókòó yọ̀sẹ̀ yọmọ awi àṣebàdùn ah, àná lè tó tún ṣe òun náà tó lè tó wọn jókòó so mójì téèyàn bá wà móṣà téèyàn wà lèyìn ó ṣe kí ni o ló fi rántí ọlọ́run tó bá fẹ́ rántí ọlọ́run ní gbogbo àwọn àbíkárù tó fi ẹ̀sẹ̀ ọlọ́run ṣe kí o tó ṣe lọ́tọ̀ fún afẹ́ká sí so ọlọ́run bá ní alladhina yadhkuruna Allaha qiyama àwọn tí wọ́n rántí ọlọ́run bá ní dídó bákan náà wa ó túmọ̀ yìí pé gbogbo àwọn ìṣesí wọ̀nyí náà lọ́tọ̀ tá a lè ṣe kíni o tá a lè tara rẹ̀ mọ́ rántí ọlọ́wọ́n ọ̀gá ilé kíọ́lá kìí ṣe pẹ́ẹ́nì kan wà á ṣe ní májẹ̀mú kan fún wa kódà kọjá àwọn àgbẹ̀tàrò tọ́wọ́ wa rí dà àwọn ìrántí tó wà látọ̀dọ̀ àdébò àwọn Muhammad sallallahu alaihi wasallam lẹ́nu yẹn fẹ́ sọ kíkà sí náà sọ pé tọ̀ lágbájá máa pọ̀ ní zikiru tó bá sì fẹ́ ṣe rántí yẹn wọ́n fẹ́ kó dìde dìde ní so kò sí pẹ́ẹ́nì kan sọ bẹ́ẹ̀ fún wa o ó sì ń bẹ́ẹ̀ nù sísí àwọn míì tí wọ́n sọ yìí pé ọfẹ́ ṣèkínní kan ọkọ̀ juda kíbla nígbà tó bá wí tàkọ́kọ́ ọkọ̀ juda yìí kíbla nígbà tó bá tún wí ẹlẹ́ẹ̀kejì ó tún dojú pẹ̀ gbẹ́kejì nígbà tó bá wí ẹlẹ́ẹ̀kẹta ó tún dojú pẹ̀lẹ́ yìí nígbà tó ikú mẹ́rẹ̀ẹ̀rin ló ti ṣàdúrà sí ẹ̀ rárá o. kódà tún rẹ́ lómi tó ṣe yí pé nígbà tó bá ṣe sọ̀ látù tó bá ṣe sọ̀ látù lọ́nà ọ yóò tún náwó sókun rẹ̀ báyìí yóò jẹnu yóò náwó sósì rẹ̀ báyìí yóò jẹnu yóò náwó sókè báyìí yóò jẹnu yóò náwó sílẹ̀ báyìí yóò jẹnu yóò àṣẹ báyìí yóò kàn wá fi kòòlì báyìí ẹlòmíì tún fún kòòlì orí ara rẹ̀ báyìí. ayé fura wàláì wọn pọ̀ tí ayé fura ni ẹni tí bá máa ń wòye ọmọ wòye bá bá wọ ẹni tẹjọ sálámà tẹjọ kírun tán gbà ní báyìí wọn kàn máa wò pé sílẹ̀ léyìí báyìí kò sí nǹkan kan tí wọ́n pè bẹ́ẹ̀ yẹn o irú ẹni bẹ́ẹ̀ ọba sẹ́yìn yẹn tàbá léèyàn gbaṣẹ́ bíi kéèyàn lọ dífá kí wọ́n wo wọ́n wọṣẹ́ fún yàn ni pé báyìí ló kó sí máa ṣe é tó ìrántí ọlọ́run á máa ṣe nígbà tí a wà lóòrò á ṣe nígbà tá a wà níjòkó a lè ṣe nígbà tí a bá fi hàn lélẹ̀ ṣùgbọ́n eléyìí nínú àwọn nǹkan tó wà nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ni. àwọn tá a wá sọ̀rọ̀ wáyé wọ́n yẹ kẹfà kẹrù dàfẹ́ fọ́lìkì samawati wal ard wọ́n máa rori nípa dídá sánmà méjèèjì àtilẹ̀ méjèèjì ah dídá sánmọ̀ yìí mà lágbára o ọmọ lè púpọ̀ o tọ́lọ̀ sọ pé a antum ashaddu khalqan àní sàmà banaha sẹ́yìn ní dídá yín lágbára ni àbí sánmọ̀ tọ́lọ̀ ọba mọ̀ rafa'a samkaha fasawaha ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́lá gbé àga rẹ̀ ga ó sì ṣe ń dọ́gbandọ́gba subhanallah títóbi ni o fún ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́lá ọba tó ṣe kọ́ dá àwọn nǹkan tó tóbi báyìí tó tóbi báyìí tó tóbi báyìí kódà nínú tí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti ṣẹ̀rí fún wa lórí pé kóhùn ó tún wa dá padà láti gbé wa sílẹ̀ láì pé a mọ̀ ọ̀rọ̀ fóhùn nínú rẹ̀ ní ìkéde sánmà yẹn wà pé ọlọ́run ni owó tóhùn wa dá sánmà yìí tí ọ̀wá rọrùn fóhùn kóhùn tó wa tún yín dá lẹ́yìn ìgbà tó fi pé ẹ̀jẹ̀ aláìsí. wọ́n mọ orí nípa dídá sánmà méjèèjì bí àwọn sánmà yìí pẹ̀lú ìpele ìpele wọn tí wọ́n wà bí gbogbo ẹ̀ bá àbátì ẹ̀rí ìtawàtì ẹ̀mú olùkẹ́ ìgbà náà ó tó lọ́tọ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ìràwọ̀ tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tó kó sínú rẹ̀ ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlá mú òjò jáde láti ara kurukuru rẹ̀ dídá sánmà ẹ̀dá tó tóbi ni o wọ́n máa rori ipa rẹ̀ pé á awalẹ̀ sọ wípé ẹni tó dá sánmà yìí ká sọ kó pé méjì kò yẹ kó pé méjì sẹ́mi pé tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe ní bá rò ṣe rà nìyẹn kó tó di pé malakul alayhi salatu wa salam kó tó wá débà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún pé iqra máa kà lónìí má ana bi qari èmi ọmọ nǹkan kan káwọn mi ṣe ń tó lè kàǹkan tọ́lẹ̀ fún akhadhani ọgbà mímú ó wá mi ànábi sallallahu alayhi wa sallam hatta balagha biya al-jahd ó fi rẹ̀ mi arsalani ọba tó mi lẹ̀ faqala iqra ó tó sọ fún pé iqra ó tó má ana bi qari tó gba mi múlẹ̀ kan tó ṣe tó ti ṣe bẹ́ẹ̀ lẹ́nìkan so èrò nípa dídá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ní anẹ́sì sọ́lọ́mù lọ́wọ́ lórí nípa rẹ̀ ànábì òróró ń pa ọlọ́run ọba o yá ẹ̀jẹ̀ àmọ́ òróró ń ọba tó dáǹkà irọ́ o tafakkaru fi khalqillah ẹ̀dá ọlọ́run ni ẹ máa òróró ń pa rẹ̀ wala tafakkaru fi dhatillah ẹ máa òróró ń ẹ̀dá nípa ọlọ́run ọba gangan fọ́tò kìlẹ́kọ̀ọ́ kẹ́ ẹ má pa wọn làákàyè kí ló fẹ́ rò nínú ọba tó ti kọ́ dá làákàyè ọba tó sì dá làákàyè ọfà àlà fún làákàyè làákàyè ò lè rí nǹkan kan rò tayọ ibi tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi òye rẹ̀ mọ́ làwọn láti ṣe kíni o làwọn láti sọ̀rọ̀ láti máa lórí fún gbogbo nǹkan nìháyàtò ẹ̀tẹ̀dámẹ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ ẹ̀kọ́lù wà áṣírò sáyẹ̀lẹ̀ alẹ́mínà dọ̀làlù wàlá nàṣàfẹ̀dẹ̀ min tóòlì bàtínà síwá àǹjàmáná bẹ́ẹ̀ nà kéèlì wà kọ́lì ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní nìháyàtò ẹ̀kẹ́dáàmì ìrẹ̀kọ́ ilẹ̀ ẹ̀kọ́ lò ó ní gbogbo ìgbẹ̀yìn múlẹ́sí làákà ìrò nǹkan múlẹ́sí ṣe nǹkan ìsomọ́lẹ̀ náà ni máa ń padà bá làákà yìí làákà yìí wọ́n padà gba dídè mọ́lẹ̀ ni. wà á ṣèrò sáyè làánà mí ní àbọ̀lá lò ìgbẹ̀yìn gbogbo sẹ́ gbogbo àbálá ayé tọ́ba jẹ́ kórìí wọ́n fẹ́ máa nínú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tá a ṣe ní gbogbo ọjọ́ ayé wa pẹ̀lú làákà ìwà lásán sí wa àǹjàmá àdàbẹ́ ìdàtọ́ ilé wọ̀ kọ́ọ̀lù wọ́n ní wọ́n pé lásán àlàkójọ nínú ètò ayé wọ́n bá jẹ́ kó máa lò a lè rí nǹkan kan rò nípa ọlọ́run ọba tó dá wa ṣùgbọ́n ìdàtọ́ lọ́n dá ni láwọn ń láwọn atara yẹn tá à ń ń yẹn àwọn atara bẹ́ẹ̀ mọ tító bí ọba tó ṣe kí ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí. nígbà sọ pé sábà la tẹ̀ dá wa Allahu alladhi khalaqa sab'a samawati bighayri 'amadin tarawnaha ọba tó dá sánmà méjèèjì báyìí tí ò sóko tó ń kálukú wa náà sì ń rí báyìí tẹ̀sán yẹn wà jókòó pé àní tébùlì ọmọ àmì ẹsẹ̀ mẹ́rin tí àní oní àtúmọ̀ àmì ẹsẹ̀ mẹ́rin kanopi wa ọmọ lẹ́sẹ̀ mẹ́fà àwọn ilé wa ń kọ́ ẹ̀wù òdìdí òkúta fi ń gbé yé jò ọlọ́run bá wá ta sánmà yìí ọlọ́run bá ta lé wa lórí wàá sóko kankan nínú rẹ̀ subhanallah títóbi agbára ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá o ọlọ́ni alẹ́bí khalaqa sab'a samawati tibaqa ọlọ́run ọba lọ́ba tó dá sánmà méjèèjì nípele ìpele ìpele ma tara fi khalqi rahman min tafawut. ẹ lè ìkànnù ẹ̀dọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ò lè rí àdùlọ kan lára ẹgbẹ́ sánmà kan sí ẹgbẹ́ kejì fáàrìjì àlùbásọ̀rọ̀ hàn tààrọ mi fòfò dá ojú rẹ padà àbó orí tó lu nísàmà ní abíbi tó fàyà dá ojú rẹ padà wò fún mọ̀rọ̀ jẹ́ àlùbásọ̀rọ̀ tẹ̀rọ̀ tẹ̀yìn tó o bá rí wò dáadáa lákòókò ọlọ́ọ̀tún ní dá rẹ padà lẹ́ẹ̀kejì yanqalibu ilayka albasaru khasi'an wa huwa hasin ojú yóò ṣẹ́rí padà lẹ́ni tí òun sí malẹ̀ bẹ́ẹ̀ tí ó ti kú rẹ̀ jẹ́ òtún yẹn bá tẹjú mọ́ sọ́mọ́ tó wù báyìí nígbà tí yẹn bá gbójú alẹ́ báyìí ojú yẹn ó àjẹ́ pé ká sọ́ra o pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí máa ń tẹnu wa jáde nígbà tí ọ̀rọ̀ bá pa àwa àtàwọn èèyàn kápọ̀ tá a wá fẹ́ fojú kéré wọn tàbá fẹ́ fojú yẹpẹrẹ wọn táwa sọ pé kíni kíni tí àwọn aláàánú náà kí wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ ṣe kíni bọ̀ lókè gan-an tílé ọgbà à ẹni tí ń bọ̀ lókè ọlọ́dà kò má dùnú sí wa o tọ́lọ́mbà ara atẹ́gùn nítòsí bíbáyìí mo rò pé gbogbo ẹni tí ń bẹ láyé ọgbà dùn náà wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó máa yọ ọmọ ogun ọlọ́run òun nìkan ṣoṣo lọ́mọ bọ́lọ́n bá fẹ́ fi ẹ̀sán bá àyàn jà bó fẹ́ bá ti bá gbogbo ayé jà wàláyà alágbára àtúrí wọn pa alágbára rẹ o ọlọ́run ọba tó tóbi rẹ ọba tó ṣe pé ọba tó ga fíofíò tí ò sí ẹ̀dá kankan tó ga débi kan nínú gíga ọlọ́run ọba ìlú fiọ́lá wọ́n ń ronú nípa dídá sọ́nà méjèèjì àtilẹ̀ wọ́n máa sọ pé rabbana ẹlẹ́dàá wa o máa falakọta hádà bàtìlà eléyìí tí wọ́n ló ń da yìí ọ̀dà fún bàjẹ́ ọ̀dà fún rọ̀ ọ̀dà lásán lọ́sùn torí asẹ́ni wọ́n lọ́wọ́ bá fi dá gbogbo àwọn kan wọ̀nyí sóbì hánàkì mímọ́ fún wọn lọ́wọ́ bá o fàtìlà àìdáàbàmùnà ọlọ́wọ́ ìyàwó ọlọ́wọ́ bá lágbára púpọ̀ o dákun làwọ̀ á kú nínú yàrá sáà sì mọ̀ pé wọ́n máa ń zó fàódéṣẹ́nà àlìjánná fọkàn fàáz ẹni tí wọ́n bá ti yẹ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kúrò níbi iná báyìí tí wọ́n rí ti kúrò níbi iná fàódéṣẹ́nà àlìjánná nígbà tí iná ọ̀bá ti tọ́ sí yàn kí ló kù jàmá àlìjánná kódà béèyàn bá wọ àlìjánná tààrà báyìí àwọn àlìjánná kan tó ń bẹ tọ́jú alábọ́dé tẹ́pẹ́tẹ́ èèyàn bá wà bẹ́ jàmá èèyàn máa dúpẹ́ tọ́pọ̀ fọlọ́wọ́n báyìí kì í ṣe kíchìn àlìjánná ò bẹ́ẹ̀ ti ẹ̀ńtàtẹ́nà yẹn bóun ṣe sọ ọ́ kóhun ò tiẹ̀ wá nìjẹ́ náà títí àlìjẹ́ náà lòún wá. ṣùgbọ́n táwọn sọ pé àwọn aka tó ń bẹ tó já lábọ́dé òun náà ní nẹ́sùn tó látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé tí ẹ ti ẹ̀mí ẹni tó ṣe pé ẹni tí ipò ti ẹ lọ́ọ́ lè dúró àlìjẹ́ náà nínú àwọn tó ṣe pé wọ́n wà àlìjẹ́ náà tó bá ti jọ gbẹ̀ǹde sani sọ sọlá wa sọ pé ẹni náà lẹni tó ṣe pé yóò dé àlìjáná ibi tẹ́ bá ti wà lọ́wọ́ ni wọ́n lọ́wọ́ àráyè kankan mọ́ ọlọ́run kò sáyè mọ́ ọlọ́run àdìgbọ́dà tẹ́ ẹ pé kí n fún yín nírú ipò tí àwọn ọba aláyé ń lò ipò fàmílétè tuntun táwọn ọba ayé ń lò ṣé kí n fún yín ayọ̀rọ̀ ìwé ẹlẹ́dàá wa ìyẹn náà dà síyà rẹ̀ ọ̀tọ̀ sí wa sẹ́mi tá bá ń sọ̀rọ̀ kì í ṣerú kò tí bàbá aláàfin lò ó kì í là ń sọ ẹ̀ ń pa alábọ́dé tòsí bíbáyé làwọn sẹ́mi fáwọn ọba aláyé ti wá tí wọ́n ti gbáyé ha bá a bá tiẹ̀ gbọ́ agbọ́tayé fìrà ààrẹ ti Musa ẹ wo ìjọba tí fìrà ń lò tí wọ́n bá ń pọ̀ padà <laughs> àwọn yẹn wọ́n ló yẹn o tó pè káwọn èèyàn àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ló mọ gbèjìkára wọn báyìí wọ́n mọ gbé búlọ́ọ̀kù gbèjìkára wọn báyìí tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń mọ ihram àwọn ihram tí wọ́n kọ́ sí Misra yìí subhanallah kátìwá gbọ́dọ̀ ẹ fi yẹn òṣojú wa ẹ jẹ́ àgbẹ̀ lọ síbi irú ibi irú ipò ọba ọba sọ̀rọ̀díyà lónìí ta wà mẹ́yìn sẹ́mi pé àlùmọ́nàkì làwọn báwa ṣe ní pírẹsidẹ́ǹtì bí báyìí ayé tí àwọn ìwọ̀n yẹn jẹ àwọn pírẹsidẹ́ǹtì wo lè jẹ́ ìfọ̀kànbalẹ̀ tí wọ́n rí àwọn pírẹsidẹ́ǹtì wo wọn ò lè rí ọlọ́mọ màṣẹ́ ọ̀sẹ̀ lọ́la ṣùgbọ́n wọn ò lè rí kápẹ́ńtà ṣe yìí tá a ṣe lọ torí pìlẹ̀ democracy jàmbá ni kama tara wa jàmbá ni èyí tá a sì sì máa pé wọ́n máa lórí jàmbá ni pé ọlọ́run ní ala lahul khalqu wal amru tabaraka Allahu rabbul alamin òun ọlọ́run lòun dẹ̀dá òun lòun dẹ̀dá òun lòun sì tún mi àṣẹ tẹ́tẹ́dà gbọdọ̀ máa lò sẹ́mi pàwọ́ ní àwa fẹ́ gba àṣẹ pé kò sí lọ́wọ́ ọlọ́run àwa náà lásòfin àwa náà lásìmọ̀ lò lórí ara wa kò sí ìkọ́kà pẹ̀lú ọlọ́run sẹ́mi pé nìyẹn gbogbo tí wọ́n bá ti wá mọ lórí rẹ̀ ńkọ́ jàǹbá náà ni wọ́n máa jẹ́ jàǹbá tà fún jàǹbá ara tòfọ́kìnà wọ́n nínú yàrá àwọn wọ̀nyí sọ pé ìwọ ọlọ́run owó o ọlọ́run wà ẹ wọn ní ìlọ́po mẹ́wàá táwọn ọba aláyé ń lò nínú ipò àníṣọlọ ni àwọn wọ̀nyí ní ipò tí wọ́n fún ìwé ni àlìjẹ́nà nìyẹn dà fún un àti pé ti bẹ́ẹ̀ ní àlìjẹ́nà tó tọ́ tí àlẹ́ bisọ̀ sọ́lá sọ pọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní àdẹ́tù lè ìbáàdì mo pèsè kalẹ̀ fáwọn ẹrú mi nínú àlìjẹ́nà má la àyìn rọ àti ìtọ́jú òrírí wọ́lá ọdún sami àti etí kan ò sì gbọ́rí wọ́lá kọ́kọ́rọ̀ àlà kọ́lùbì bẹ́ṣọ̀r kò sì rúwúyẹ́ nínú báyọ̀ kan nínú báyọ̀ kan ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá kò rúwúyẹ́ pé báyìí ló ṣe rí làbáwá ibi àbáṣọ rọ́bì ọlọ́ọ̀tà sọ nínú àwọn nǹkan táwọn sọ pé ẹ wọ́n ní mango lápẹrẹ wọ́n ní bẹ́ẹ̀ láti jẹ́ nà orúkọ lásán lọ papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mango ayé àti ti àlìjẹ́nà ọlọ́run àbẹ̀ ọ̀ dákun samari àlìjẹ́nà ni ó ṣe wá o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwà bẹ́ẹ̀ ìṣe bẹ́ẹ̀ lọ́dàkùn fi ọ̀rọ̀ fún wa o àánú rẹ tó fi bu ẹrú dáru tí fi àlìjẹ́nà fi tọ́ sí ọlọ́dàkùn ṣe rọrùn fún wa ọlọ́dàkùn làwọn bí ìyá ná ọ̀rọ̀ téèyàn fi wọná ìṣe téèyàn fi wọná ìwà so faqina adhaban nar ọlọ́run dákun là wá nù yàrá a rí wípé ó pàkíyèsí wa sí dídá sámà sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó tún fi ìrántí ọlọ́run ọba sí i látara pé a tún bẹ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápẹ́kẹ́ ọlọ́run kọ́ là wá kó níbi ìyáná rẹ̀ bákan náà rabbana ìwé ẹlẹ́dàá wa innaka man tudkhilin nar faqad akhzaytah ẹni tí wọ́n ọlọ́run bá fi wọnú náà o ti dójú tì o ẹni tó ọba kì bọnú náà o ti dójú tì jẹ pé àwa náà gbọ́dọ̀ bẹ lọhùn kọ lọhùn má dójú tì wá ọjọ́ àlùkìyàmà ni yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu ma'ah ọjọ́ tọ́lọ́hùn ò ní dójú tì ànábì ní ọjọ́ àlùkìyàmà ọlọ́wọ́ tún ní dójú tì gbogbo olùgbàgbọ́ òdodo gidi pẹ̀lú rẹ̀ lọ́jọ́ tó ṣe pé nuruhum yas'a bayna aydihim wa bi aymanihim ìmọ̀lẹ̀ wọn yóò máa lọ níwájú wọn yóò máa lọ ní ọ̀tún wọn yaquluna rabbana wọ́n sọ pé ọlọ́run kìí síwájú àti ọ̀tún nìkan ìyá ọlọ́dà wa atmim lana nurana waghfir lana ọlọ́run ìmọ̀lẹ̀ ìjú ó pè bá wa pé ìmọ̀lẹ̀ wa kò forí jù àtòrí káàdì sọ́nà sọ pé àwọn àlùkùnmá mi wọ́n bí wọn dìde tó bá dìde ọgbẹ́ni àlùkìyàmọ̀ ó rọ muhajjalina min athari wudu gbogbo oríkì àlùwàlà pátá atmim lana nurana ọlọ́run dákun pé ìmọ́lẹ̀ sí wa mọ́jọ́ ọjọ́ ìgbẹ́ kan ọlọ́run àbẹ́ ọ dákun ti wá sínú ọmọlẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam ló ti tọ́ lódodo tó dáhùn kan bẹ tó ṣe pé ńgbà tó bí ànẹ́ sọ́lá tó bá rí wàhálà ìkáyín kékeré tó bá ṣẹlẹ̀ sí wọn yóò máa sọ pé ah, asahabi asahabi àwọn èèyàn mi lélẹ́yìí àwọn àlùkùmọ̀ mi lélẹ́yìí wọ́n ní eré ànẹ́bí sallallahu innaka la tadri ma ahdathu àwọn yẹn wọ́n ti yá ẹ̀sìn padà lẹ́yìn tiẹ̀ ọmọ tí wọ́n ti pa lójú dà ní tí wọ́n ti dáadáa aláàdáadáa lẹ̀ lẹ́yìn rẹ̀ gbàkan ní sọlá bọ́ba gbé eléyìí ní sọ́kàn sọ́kàn lima abadala báyìí. ìgbéjìnà ìgbéjìnà kọ́ máa ṣẹlẹ̀ sí látara ń kẹ́sìn kí ni o ṣe dálẹ̀ látàdálẹ̀ lẹ́yìn. ìgbà ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi ànẹ́lì ni wọ́n gbà mí gàrán ní tọ́badàlá híra àbíyàmà bọ̀já bọ̀rọ̀gbọ́rọ̀ oníṣẹ́ ńlá gbogbo orúkọ ló ti dán tán tàṣubì náà ká sọ́bọ̀ bẹ́ẹ̀ sokoto rẹ̀ wọ́n ní ọba awẹ́tí ní khamis oníkèsì kò sínú súnà kọ́dìríyà kò sínú súnà tìjàníyà kò sínú ti ibrahimiya hamawiya kò sì sínú títí rufaiya nẹ́kùsàbàdíyà kò sí bẹ́ẹ̀ sunusiya kò sí bẹ́ẹ̀ ṣáàzìlíyà kò sí bẹ́ẹ̀ gbogbo àwọn yàyàyà yẹn oníkòsí bẹ́ẹ̀ pé ṣé òun yóò bá wọlé. òsì. Oh, wọn á bọ́ àwẹ̀ kan wọn lọ́jọ́ mélòó kan kọ́ ọ̀pá oníṣòwò ló à ah! àwẹ̀ tí ṣòwò fún yàn subhanallah. àwọn àdìkárò sọ̀bà àdìkárò ìmọ̀sá táni sọ́lá ń gbé kalẹ̀ pé ó ṣe onítàlí kan gbé tiẹ̀ wá wọn náà parọ́ sọ pé wọ́n ní pé ìlànà wọn lọ sẹ́lẹ̀ ah, tọ́ríkọ̀ sì tíra níyà ìbọ̀wọ̀hìníyà kì í ṣe tọ́ríkọ̀ tó muhammadiyya kọ̀tẹ̀lélà nànẹ́bí tọ́ríkọ̀ ta ní tẹ̀lé tìjáni àti tọ́jẹ́ ti ibrahimi tàbí ti tìjáníyà hamawiya ti hamọ́ ọlọ́ òní náà lòún tẹ̀lé tó ànábì tí wọ́n gbé àti káàrọ̀ àárọ̀ kalẹ̀ fún wa pé ká ṣe láàárọ̀ àwọn náà bá gbé wọ́n fi fa àárọ̀ kalẹ̀ fún ọ tàbí láàzìmí àárọ̀ bá ti gbọ́ àwọn táàtì táàtì táàtì táàtì àbí ẹ̀kọ́ ni aláwọ̀ mọ́sálẹ́ wọ́sálẹ́ máa láyé ní ọ̀rọ̀ àmọ́sálẹ́ akutati akutati ma àbí ẹ̀tọ́ mo rò pé jẹ́ kamal òní náà ni ìkànnì sọ̀látù nàríyà sọ̀látù sábìkì kan tùǹdínà kan àwọn àdìsí àrùtá ní sọlọ ní a ṣe láàárọ̀ agbègbè sílẹ̀ láàbì ní tọ̀rí kọ̀ọ̀kan ló ṣe láàárọ̀ ó tún dé ìrọ̀lẹ́ náà àdìsí àrù ìrọ̀lẹ́ tánà sí sọlọ ní a ṣe kí ni ó tún ṣe láàbì ní ìrọ̀lẹ́ náà ni ó tún ṣe subhanallah ẹ wá wo nǹkan ibi dí àkàbà ti dé báyìí yóò fẹ́ lọ parú súnà tó ṣe déédéé rẹ nínú súnà náà sọlọ ibi tí kí nǹkan dàrú máa lọ́wọ́ lónìí àwọn súnà àti tún sọ fún wa wọ́n ní ọ̀sọ̀rọ̀ ní sọ́là rìn tẹ̀lé ṣé wọ́n sọ fún ọ pé sọ́là rìn tẹ̀lé wọ́n fi máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà tó sọ ẹlòmíì dàda ti dín mi tó dágbọ́ sọ pé sàlàlà alẹ́ àṣàlà aláwọ̀ sàlẹ̀ àlà lẹ́yìn náà wọ́n ní bá sallallahu alaihi wasallam tó sí ń kọ́ ó ti kọ́kọ́ sọ pé sallallahu alaihi wasallam sẹ́yìn ìwà sàtàlá tó tó lè dúró lé lórí àfi kó tó wá tó ṣe kí ni o dákun torí tọ́lọ́ ẹ̀jẹ̀ ká máa ń sáà ṣe à ń wò pé ẹ kọ́lọ́ wọn dojú tì wá lọ́jọ́ tọ́lọ́hùn ní dojú tà nẹ́bí àtàwọn olùgbàgbọ́ òdodo pẹ̀lú wọn ọwọ́ alábẹ́ amabọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ lànẹ́bí oníṣẹ́ ńlá kọ́lọ́hùn tọ́jẹ́ ká nẹ́bí ọpọ́n ọdẹ ní àlìjẹ́nà ànẹ́bí ni ọgbà ọgbà ara rẹ o ọjà yẹn ó ti já dànù ó ti jábọ́ lẹ́yìn ní spíìdì ó ti jábọ́ àfàìmọ̀ kọ́ má kọ́ ọba nàbí délé ọ̀la kọ́ ọba nàbí délé ọ̀la à ń láti di ìlànà nàbí mu dáadáa kò sọ́gbọ́ta afẹ́ kiri islam wá sí láti mú délé àyàfi pẹ̀lú ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ní imaamu al-barbahari rahimahullahu ta'ala wọ́n sọ pé al-islam huwa sunna wa sunnatu hiya al-islam wọ́n ní pé islam òun náà ni sunna sunna náà ni islam islam dúdà lè ahadihima bidúnà lè ahar. torí kíkọ̀ rọrùn kíkan nu wọ́n máa sẹ̀mí láìsí kejì ọ̀fẹ́ sí islam omi kan yọwọ́ sunna kó mẹ́ kó sí islam ọ̀dà tó hundred percent omi ọ̀fẹ́ sí sunna ṣùgbọ́n ẹ̀mú islam kó mẹ́ kí wọ́n wá jẹ́ islam tí ọba ti sí sunna kí wọ́n jẹ́ sunna tí ọba ti sí islam ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe ẹ̀dá tuntun ìtọ́ lọ́hùn. ká lọ mọ̀ wípé ọjọ́ yìí ọjọ́ àlùkìyàmọ̀ yẹn ọlọ́run ní lójú ti ànábì sallallahu alaihi wasallam àtàwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òkùnkùn ọlọ́run ní lójú ti wọn so àwa náà wàá fẹ́ kọ́lọ́n ojú dojú tì wá tọ́lọ́n ẹni tọ́lọ́n bá sì dojú tì lálẹ́ kìyàmà dhalika huwa al-khizyul mubin àbùkù ìdójútì tó fojú hàn ní. wọ́n dojú láyé ń bíbá ẹlẹ́ni ká bá ṣe kíní kan fún ọ wọ́n bá fàṣọ yàmọ́ lára ní ah! tí wọ́n dojú tì ní ṣe ju gbogbo ayé báyìí ah! tí wọ́n bá sọ pé yẹn dojú tì yẹn ní gbogbo ayé ẹni tó dúbá tì ní ìgboro Mẹ́kà dojú tì láyé torí kọ́líbù dúníà nìyẹn ọkàn gbogbo ayé mu a ẹni ojú bẹ́ẹ̀ kí n bẹ̀rù tó ọlọ́njẹ́ orí mú kírímù ló kù wọ́n máa ń yọ yín ní ìlàrú bàmá làwọn omi mú kírímù ẹni ọlọ́run bá yẹpẹrẹ kò sálá kan létí ọkàn lé kò sẹ́nìkan tí ó yẹ sí níbẹ̀ yẹn pàápàá jùlọ tí wọ́n wá lọ mú níbi nìtọ́wáfù yẹn bí tí wọ́n ti ń ṣe yẹn a ìyẹn tó wá lé o ewu ewu aláburú èèyàn tó gbé bọ́ọ̀mù tó tó fẹ́ kẹ́lẹ̀ níbi káàbà báyìí ni wọ́n gbá mú yẹn ẹ wo yẹn ẹ wo ìgbójú tí a yé ẹ sì rí i pé ń bẹ̀ yẹn náà wọn ò fẹ́ ẹ̀fọ́ bàdà bíi wọn ò fẹ́ ẹ̀fọ́ wọn ò fẹ́ ẹ̀nà ìjìyà rẹ̀ dìta ìjìyà rẹ̀ kó ní ó tó bọ́ọ̀lẹ̀ ńkọ́ náà ṣe báwọn ìmáàmù wọn lọ nínú hárọ̀mù yìí táwọn èèyàn sá sáré fọ́ kaṣọ wọn wọ́n fẹ́ sáré fọ́ bá wọn lọ́wọ́ tẹ́ẹ̀dì àwọn security tó kátó wá pé ọ̀daràn tán pé á pẹ̀lú sábàbí ilé bọ́yá àti kú. Ah, ọlọ́run mi ò pẹ̀lú Saudi dàbí Nàìjíríà o kò tún pé ó dàbí irú orílẹ̀-èdè ní irú ààyè tiwa yìí igun tiwa yìí nílẹ̀ Yorùbá yìí. tẹ́ pé wọn kódà tí ò ní tì síwájú wọn ti pa ọ́ tọ̀hún láì síwájú àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹrú ọlọ́run wọn ni ó lè ó lè fún àwọn ta ló sọ pé kèso lè fẹ́ kèso sísì ẹ̀ka mú un lórí. wọ́n lẹ́ni ó ṣe bí àtẹ ní kọ́ lọ́wọ́ pa ẹ tí ò sì ara ń kọ́ ẹgbẹ́ tàbí àsọkóhùn ló sọ pé kèso lè pé ní ẹsẹ̀ ìwádìí pé kèso lè wọ́n ní wọ́n mẹ́sọ̀ sísì tó kọ́kọ́ gba mẹ́yẹn lórí. nígbà wọn bá ń gbẹ́sọ̀ sísì mẹ́ni tó sọ pé lè ẹ dá sí mo lè gẹ́gẹ́ kọ́. ọjọ́ yìí ọjọ́ ńlá ni o ọlọ́run ọba o ìwọ ọlọ́run ọba ìnẹ́kẹ̀mọ́ tó dé ṣe ìnà o ẹni tí wọ́n lọ́nba ti wọ́n nùnà tó fi wọ́n nùnà wàkọ́dẹ́ àzẹ́yìká ọlọ́run kò ti dójú tì dójú tì ńlá ni o nànẹ́bí Ibrahim alayhi salatu wasalam nínú àdúrà rẹ̀ ni pé wala tukhzini yawma yub'athun yawma la yanfa'u malun wala banun illa man ata Allah bi qalbin salim ọlọ́run má dojú tì mí láyé alìkèyàmà o sẹ́yìn gbogbo dojú tì ayé yìí téyìn èkú ni torí rẹ̀ tó súlò pin iṣẹ́ tó le téyìn èkú ni gbogbo ìnira ayé ìsìn ni téyìn èkú ni o sẹ́ríkà alìkèyàmà yẹn ẹni tó bá wọná la yamutu fiha wala yahya kò ní kú kò sì ní jálá yìí àwọn ayáàtì tó sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ pọ̀ ní al-Qur'an al-Karim kullama nadijat juluduhum baddalnahum juludan ghayraha liyadhuqu al-adhab. táwọn wọn bá ti ń jóná tó jóná tó jiná tán dójú àmì èèyàn ní ní fíìlì náà mọ́ nínú àdámára iná ní tó lè dé òyìnbí lára tí yóò fi máa kú yéé yéé yéé bọ́ bá ti dé lẹ́bù kan èèyàn ní màmá. ọlọ́run ọba tó dá wa tó mara tó dá sí fún wa olùwà ni kullama nadijat juluduhum baddalnahum juludan ghayraha gbogbo báyìí ò tábọ wọn bá ti ń jiná ó ti jiná débi pé wọn ò lé ní fílẹ̀ mọ́ a tún pa àwọn awọ tuntun míì fún wọn bí ẹ̀dùn òkú làzà kí wọ́n lè tọ́ ìyàwó ọlọ́run má ṣe wá lẹ́ni iná o ọlọ́run dákun má ṣe wá lẹ́ni iná o ẹni tí ọlọ́run ọba ìlẹ́kọ́lá tí ọlọ́run bá bá kì wọ́n nu wa ma li zalimina min ansar àwọn alábòsí ò ní lálátìlẹ́yìn kò ní sálátìlẹ́yìn kankan falábòsí ẹni nínú èdè bàbá wa wọn ní ẹni tí wọn bá gbé pétò níbo wá lọ bá gbogbo ẹja o ẹni àbọ̀ òsí ẹni òun ò ní tó wọn ṣe kí o tó wọn fi jábọ̀ pé àbọ̀ òsí òun náà là ń pè ní alábò òsí ẹni tó bo nǹkan tí òsí ìtumọ̀ rẹ̀ ni pé kò sí àbọ̀ fún òun ọlọ́mọ sì wá lálábòsí o ẹni tó wáyé tí ò sí lọ́wọ́ alábòsí torí pọ́ gbàdúrà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ìlú sọlá kó wọn sí lọ. ìdákùnrin sọ́ra o gbogbo ọ̀nà tá a ti máa fi ń ṣàbòsí fáwọn èèyàn ẹ̀dá ẹgbẹ́ wa tàbá àwọn dàwáàbù yòókù náà ẹ̀já sọ̀rọ̀ ẹ̀mẹ́jà ṣàbòsí o. má lè bọ́ lèmi nà mí hamim alábòsí ò ní ní ọ̀rẹ́ ayò kò sí kò sáyò àyò fún alábòsí èèyàn ẹ̀dá kò torí náà ẹ̀já máa ń tà ń ṣe sọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó fi yọ abẹ́ àwọn alábòsí òníra láti rẹ̀ òníra lánàá sí ara lábẹ́ tó kọ́ mọ́ sọ́jọ́ àlẹ́kìyàmà sọ́jọ́ pé mo fẹ́ ràn yàn sétí ẹ lọ́jọ́ yẹn ọjọ́ tèmi tó mi lẹ́rù mọ́dìkun ni yawma yafirru al-mar'u min akhihi ọjọ́ tó mọ́ ọ́ máa sá fún ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ wa ummihi wa abihi yóò ma sá fún ìyá tó bí lọ́mọ yóò máa sá fún bàbá tó bí lọ́mọ wa sahibatihi wa banihi ọkọ máa sá fún ìyàwó ìyàwó máa sá fọ́kọ ọmọ tí wọ́n tún bí ń kọ́ ó tún máa sá fún un. ṣéjọ́ ìlẹ̀ nìkan wá fẹ́ràn ṣẹṣẹ fẹ́ nìkan ọjọ́ táwọn ànábì ọlọ́mọ sọ pé nafsi nafsi àwọn tọ́lọ́ ń da tí wọ́n jù wá lọ wọ́n mọ̀ sọ pé nafsi nafsi ẹ̀mí mi ni o àsálà ẹ̀mí mi ni tí n bá ti là lónìí mi ò béèrè fẹ́ nìkan kan àbí kí n sálà àsálẹ̀ oníkálukú ló ń kálukú ọmọ àṣà kò lè ṣe alátìlẹyìn kankan balabòsí ayé yìí láti rí ṣe pàápàá jùlọ láwọn orílẹ̀-èdè tó dàbí orílẹ̀-èdè tiwa yìí láti rí ṣe èèyàn jalè wọn ní machine ló gbé ó sì òun náà fúnra ara rẹ̀ sọ pé òun gbé òun sì ti ta kò sí tracy sì kan pé ẹjọ́ tracy gbé ń bọ́ ló ṣe kí ni o ń bọ́ lọ́tà sí agbẹjọ́ lọ sí kóòtù wọn làwọn fún lẹ́wọ̀n ọdún mẹ́rin nígbà tó di ijọ́ kẹrin ijọ́ kẹrin àti rí gbòòrò àwọn alatún sanwó tó ń gbé lọ yọ o nílùú wa iná ni ládùúgbò tó sí wa iná ni àwọn alatún tó ń gbé lọ yọ wọn ni wọn ò gbé mọ́tò wá àtúnṣe six thousand àjìyà kó pàmò kan méje ẹ rí nǹkan bí. tẹ́ ẹ rí wa báyìí ẹ rí bí wọ́n ti ń sàtìlẹ́yìn fálábòsí ayé ìlà ti rí ṣe o ayé ni ọlọ́mọ ọ̀run ògbèké abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ àbí yorùbá náà kọ́ lọ́sọ ni ayé ìní ọlọ́mọ èké kò ọ̀run ọ̀gbà èké àfi ká ṣe kí ni ò ká ṣe dáadáa ní ayé bíbà yìí kálí bá rí dáadáa bá ní àlùkìyà Rabbana ìwé ẹlẹ́dàá wa innana sami'na dájúdájú àwa gbọ́ munadiya yunadi olùpèpè kan tí ń pèpè ní ìmánì fún ó ń pèpè síbi ìgbà tó ń pèpè báyìí fa àmàna àwọn bá nígbàgbọ́ bó ṣe ń pèpè báyìí àjọ ìmọ́tò rẹ̀ ni àwọn ọmọ ọkọ rẹ̀. wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ nígbàgbọ́ àni àmínú bi rabbikum ẹni gbàgbọ́ sí ẹlẹ́dàá yìí fa àmàna làwọn bá ṣe kí o làbá nígbàgbọ́ Rabbana ẹlẹ́dàá wa iṣẹ́ tá a ṣe rèé o ó tó níjì rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọwọ́ ọlọ́run ọba o àfi ṣe wọ̀sílà sọ́dọ̀ ọwọ́ ọlọ́run Rabbana ẹ̀wọ̀ ẹlẹ́dàá wa faghfir lana dhunubana orí ẹ̀ṣẹ̀ wa jì wá látara kí ni o látara dáadáa tá a ṣe sẹ́mi pé yorùbá lọ wọ́n bọ̀ wọ́n lẹ́ni tó bá dání síwájú ní oṣù kínní wọ́n dání iwájú wọ́n lọ fẹ́ tilẹ̀ tútù o ò ní sẹ́ẹ̀rí nípamọ́ ọ̀fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan èyí ló jẹ́ kọjá pé tẹ́lómi òfin wa máa wò ó pé àfikún wọn fẹ́ máa pẹ ọrọ̀ jíṣẹ́ oníṣẹ́ gbé láti fi tọrọ ọlọ́dà wọlé àwọn bàbá wa alágbájá Wọla àgé wọn wọlá àtẹ̀síbá afáàní wọlá àtẹ̀kírun wọn wọlá ewúrẹ́ tí ń bẹ nínú ilé wọn tí ò sì bímọ wọlá kìnìkan subhanallah wọn náà wá sí olóore ṣiṣẹ́ dáadáa sọ́dọ̀ ọlọ́run níṣẹ́ tó ṣe pé ńgbà tó ń ṣe ọ̀pọ̀ ọkàn sófò kù níbi fi wojú rere ọba ìrètí wọ́n ní ọlọ́run á gbọ́ olùpèpè tí ń pèpè síbi ìgbàgbọ́ pé ẹni gbàgbọ́ sí ẹlẹ́dàá yín fa àmàna ànígbàgbọ́ rọ́bánà ìwọ ọlọ́run ọba àti nígbàgbọ́ báyìí o wọ́n kò fèrè lánàá lónà ọbànà àwọn tá a ti ṣe ká tó nígbàgbọ́ yáfẹ́ wa ń bẹ foríjì wa àwọn èyí tá a nígbà tó ṣe pé gbàgbọ́ náà tún ṣe kíni o tí gbàgbọ́ tún bẹ náà ọlọ́run dákun foríjì wa torí kò sí bí orí bí bá a ṣe nì òní ṣe kíni torí òní mì wọ́n sì ní kò sí fún ọmọ kékeré ó ṣe jẹ ẹ̀kọ́ tí ò ní ra lọ́wọ́ àbí nǹkan àgbàlagbà náà ń kọ́ gbogbo nǹkan làárọ̀ ọmọdé ìfilẹ̀ jẹ nílẹ̀ Yorùbá ó lòrùn ní gbàtọ́wọ́ ọmọdé kí ni gbàtọ́wọ́ àgbà ọmọdé yìí náà sáni ọlọ́run dákun kọ́ńfìrì lánàá àbọ̀nù ọ̀bàdàn torí ẹ̀ṣẹ̀ wa jì wá wàkà fìrà ẹ̀ná sàyè àtìná sàmójúkú àwọn àṣìṣe wa fún wa wọ̀tàwá fanáà máàl àdàrọ̀ pàwá máwọn ẹni rè ń dọ́tọ́ bá pàwá pàwá sáàmì àwọn ẹni rè. ẹ dákun gbogbo àwọn tí wọ́n ń ṣe sòfíyà àwọn sòfíyà yìí tí wọ́n ń ṣe sófì yìí àwọn àdìgá àyà yìí wọ́n máa ń ka o tí wọ́n láwọn fi síbi àwọn tẹ̀yẹ̀yẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe o tí wọ́n yé kàdé bíi wọ́n bá kàdé bíi ẹ̀dá kù sí wọn ọ̀gbá bọ̀ yé rẹ̀ ṣé wọn ọ̀mà tó mọ̀ yẹ́n gbà jẹ́ pé sòfì ò tiẹ̀ bùkátà mọ̀ kéèyàn mọ́ ni mọ̀ náà nìpìlẹ̀ tiwọn torí tọ́ka jẹ́ pé gbogbo nkálukú bá ti ní mọ̀ ó dájú pé mùkádàmù ní múrí múrídì kàtí ọ̀sà kọ sí pàápàá jùlọ sí múrídì bá tún lọ ní ìmọ̀ ju mùkádàmù lọ tọ́bí ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mùkádàmù sọ fẹ́ sórí ìgbónú. mo ìbéèrè pé kẹ́yì wọlé mà báwo ló ṣe rí bẹ́ẹ̀ kí ló dé ẹni tó bá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ṣéèkù rẹ̀ ó fẹ́ sórí ìgbó ṣe yí pé bí múrídì ṣe rí lọ́wọ́ ṣéèkù rẹ̀ bókù ṣe rí lọ́wọ́ ẹni tí ń wẹ̀lú àti bí atẹ́gùn ṣe rí lọ́dọ̀ ìyá ìyá ẹyẹ ibi tó bá wu atẹ́gùn ni ó darí ìyá ẹyẹ lọ bí ṣéwù ṣe rí nu lọ́dọ̀ mùrídì. iṣẹ́ ẹni là á fi wá sùn mọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n wá ti ṣe lílífà tí mọ́kànlá fún bàbá lókè kínní kan tí mọ́kànlá fún bàbá kínní kan ọlọ́run awọlé àwọn bàbá tá a sọ̀rọ̀ yìí àwọn bàbá àlùbáríkà wọ̀nyí tọ́jú pàwọ̀ ọmọ ọlọ́run àṣìmọ̀ nábì àwọn bàbá yìí la mà àwa tara bàbá yà tara bẹ́ẹ̀ wọlé sínú ànábì àwa tara ànábì wọlé sínú ọlọ́run. àsìwọ̀n èsì èsì bẹ́ẹ̀ wọ́n ṣe wí ni èyí ẹ̀ tiẹ̀ sọ pé èsì bẹ́ẹ̀ eré orí igi àsìkò ọmọ ẹyẹ ni. kò sí báyìí nìsín anágbára rẹ̀ anágbòrò rẹ̀ àmọ́ tí wọ́n ń ṣe ń bẹ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ló tó ládì. wọ́n sọ ní bí àwọn ọmọ ànábì kankan àwọn ọ̀rá ànábì àwọn bàbá àlùbáríkà táwọn ara tiwọn làwọn ti fẹ́ wọlé wọn lè fọ àwọn wọlé sínú ahmed ibrahim niyasi àwọn tara ibrahim niyasi wọlé sára tijani àwọn tara tijani wọlé sára muhammadu àwọn àtara muhammadu wọlé sára sínú ọlọ́run bí wọn ṣe wí nìyẹn tí wọn wá rí gbogbo àwọn nǹkan wọ̀nyí kà níbi iṣẹ́ olóore tá a ṣe tó dáa làá fi jí rẹ̀ bẹ̀ sọ́dọ̀ ó dáa nínú àwọn nǹkan tó súnmọ́ dáadáa dára nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tó súnmọ́ ọlọ́run wọlé àfẹ́ tí mo ní sí ọlọ́run dákun ṣe nǹkan báyìí fún mi ṣebí iṣẹ́ rẹ ni ọlọ́run wọlá títẹ̀lé tí mò ń tẹ̀lé ànábì rẹ ọlọ́run dákun ṣe nǹkan báyìí fún mi ọlọ́run wọlá kó apàṣẹ kásá sàlátù fún ànábì mo sì ń sẹ̀ sàlátù fún bó ṣe tó àti bó ṣe yẹ tí o sí ara ẹ̀ ahọ́bẹ̀ ọlọ́run dákun là níbi tí wọ́n wà yìí. èsì sápáná ọlọ́run wọlá ànábì sápáná rárá kò ráyè wọ̀ àgbà ni pé wọ́n kàn sọ fún wa pé ká má fọlá ànábì tọrọ ìbá ànábì náà fọlá Ibrahim tọrọ anabi ọ̀fọ́lá anabi ibrahim tọrọ ó lè ṣe ti tọrọ allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim ọlọ́dàkùn ṣèkẹ́ fún muhammad àtàwọn ará ali muhammad gẹ́gẹ́ bó o ṣe ṣe irú tó o ṣe fún ni kì í ṣe pé wọlá abẹ́rẹ́ ni kàmá gẹ́gẹ́ bó o ṣe ṣe fún lágbájá tó ọ̀dà lọ́la yẹn èmi fẹ́ rú ọlá yẹn náà wọlọ́ ní ìkọ́ pé wọlá tiẹ̀ wá sí fèmí kì í ṣe wọlá tiẹ̀ kò síbi ìjà yìí bẹ́ẹ̀ àbá níbi ìjà yìí bẹ́ẹ̀ ni kò sí rírì hákì kìíní kankan bẹ́ẹ̀ ó ní ọlọ́run irú tó o ṣe fún náà ni kò ṣe fóun náà eléyìí ò túmọ̀ pé èèyàn ṣe kí ni o èèyàn anẹ́sì sílá wa mú Ibrahim ó ṣe kí ni o ó wá sọ pé wọlá rẹ̀ arára báwọn yẹn ṣe máa sọ. bẹ́ẹ̀ náà ni Yorùbá ní gbogbo gbàlá máa sọ pé ọlọ́run dákun jẹ́ kí gbọ́ kásẹ̀ rere mọ́ wa lọ́wọ́ iṣẹ́ kí ni wọ́n ń ṣe lọ́wọ́. tá a bá béèrè pé ta lọ́mọdé ọkú á pè kò sẹ́nìkàkà sọ́mọdé ọkú o. kódà ẹlòmíì àmọ́ sọ pé ntọ́ba mọjọ́ òwò gan bí ìkọ́ mọjọ́ ọ̀kú ntọ́ba mọjọ́ tọ́jọ́ ọ̀tá bí ẹni mọjọ́ òkú kò kankan ọmọ gbogbo eléyìí ọwọ́ ọlọ́run ọba ló wà. nígbà tó wá sọ pé ọlọ́run jẹ́ kí ikú ọ̀ka ìfẹ́ rere wà lọ́wọ́ ó sì níwọ̀ ọmọ ìgbà tí ikú le dé lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ ó lè dé ó sì káfúrásá gbègbè ẹjẹ́ á máa ṣiṣẹ́ rẹ̀ láti kó láyé mi àtẹnìkọ̀ọ̀kan wá ọkà àárọ̀ báyìí o mọ́kàndínlọ́jọ́ orí mi àtẹnìkọ̀ọ̀kan wá kú àwáyé èkó sí kò sẹ́ni kankan tí ò ní kú nù wa àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tó síwájú wa ti lọ àwọn tá a jọ já tẹgbẹ́ ńkọ́ jáǹtì rẹ̀ ni wọ́n ti lọ àwọn tí wọn ò tó wa àwọn ọmọ tá a tún bí fúnra wa ńkọ́ àìmọye láti gbé gbèdé èso tá a kọ ìdílé wọn lórí. iṣẹ́ wa náà ni iṣẹ́ ọwọ́ àti ọ̀dà ọmọ yorùbá ọlọ́run là wá ṣe ọwọ́ àti ọ̀dà ni ló jẹ́ pé gbogbo òkú pátápátá yorùbá pé kọ́ mọ́kọ́ wọ́n jẹ́ àkókò náà wọ́n jẹ́ omi gbóná dà sí wa lára kú wọ́n jẹ́ àkókò mọ́tò wọ́n jẹ́ àkóso dòkú wọ́n jẹ́ àṣegbá wọ́n jẹ́ àṣegbá yòókù ọlọ́run wọ́n jẹ́ àkókò ju oorun bọ́ sí. èwo la fẹ́ kú èwo ló kù nù kú tẹ fẹ́ kú torí ètò atúmọ̀ kọ́ rọrùn jù ní pé kéèyàn ti ojú oorun bọ́ sí wọ́n tún ní ọlọ́run mọ́tò jẹ́ káwọn òtòjú oorun bójú òkú kí ló wá kù lọ́dọ̀ ọmọ Yorùbá ní ikú tó fẹ́ kú báyìí kódà tẹ́ ẹbí sọ pé ah ikú súnmọ́ ọmọ Yorùbá sọ gidi pé àbá ah oríṣi ah ìlókùlẹ̀ pè báwọn ọmọ tó kú ní express ilé Lagos Ìbàdàn express road ńkọ́ sáwọn ọ̀rọ̀ tí ṣẹlẹ̀ fún èkó ni àwọn tí wọ́n kú nítorí area council lásán local government ńkọ́ ẹmọ jẹ́ àmọ́ tá à ń ṣe ẹjẹ́ àmọ́ ní pèsè kalẹ̀ ká máa ṣiṣẹ́ rí ìpèsè tásán kì í ṣe bọ́ o kì ṣe pèsè táwọn èèyàn ń gbé lọ sórí ta o èsè ń pa gidi nípa ìwà àsomọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba pẹ̀lú tọ́lọ́ ń ṣe ló fi fún wa ẹjẹ́ á ní ká máa ṣiṣẹ́ dáadáa èsè pé ọlọ́wọ́n nínú ọ̀rọ̀ tá a fi máa sọ ọlọ́wọ́n dákun dáṣẹ́ wa mọ́tàwọn ẹni ṣe wá ní ẹni rí ọlọ́wọ́n gbé wa dìde pẹ̀lú àwọn tó ń jẹ́ ẹni rí àwa náà ó sì máa ṣiṣẹ́ rí ká jẹ́ nyere ká máa hùwà rẹ̀ ká máa ṣiṣẹ́ rẹ̀ ìwẹ̀ dání ó ṣàdúrà fẹ́ da o ìwẹ̀ dání ó ṣe sábàbí fún o wọ́n ní ìwẹ̀ dáàmà ni ó ṣe sábàbí ìwẹ̀ dáàmà ni ó ṣe sábàbí ẹ má ṣàdúrà fún ẹ má máa ṣépè fún ìwà ẹ dáàmà ni ó ṣe sábàbí ẹni tí ń ṣèṣe ìpè bẹ́ẹ̀ fi ẹgbẹ̀rún àdúrà fún kò ní í mu ìpè ẹgbẹ̀rún ni ó jẹ fún ẹni tí ń ṣe rere tẹ́ ẹ̀ rọ́jò odidi èpè tẹ́ ẹ̀ ẹ̀lẹ́ lórí hmm àìmọye àdúrà ni ó ṣe kí ni o ni ó jẹ fún rẹ níbẹ̀ bí bàbá tó lọ́mọ òun òkúnlẹ̀ fóun òun fẹ́ ṣépè fún ọmọ òun ọ̀bọ olóhùn òní sòkú òkú bàbá tó bí òun òun ó ṣépè fún sẹ kò lè mú ọmọ rẹ kápá kápọ́lọ́ wa máa ń kọjárọ̀ yìí pé ọ́fẹ́ ti sàdóhùn bíi pé kán wá mú ọmọ ìwọ ló koríko bóyá ọmọ tó yọ ọ́ sàánú ẹ̀ náà nù ṣé pé kò pé kọ́ rárá rúru fún kó rúru rárá fún ẹ̀ ẹ́ jọ rárá rúru. táwọn òbí ká mọ̀ ká má máa lọ gbọ́rọ̀ àwọn kan tó ti jóná fún tí wọ́n ti jóná ọmọ tiẹ̀ ń bẹ yíyàgbẹ́ ń bẹ léwéléwé ran ń bẹ lẹ́láwùsá lẹ́kọ̀ọ́ ọwọ́ àwọn kọ́ ọmọ tiẹ̀ fẹ́ máa gbọ́rọ̀ sí ẹlẹ́nu lọ́wọ́ pé bàbá alágbájá má gbà fún má fojú lẹ̀ fún gbójú ẹ gbéná gbójú ẹ wọn náà sọ pé ah wọn náà sì mọ̀ mí ọ̀rẹ́ mi ah ìní gbà fún wọn sì bẹ́ẹ̀ o bísí rẹ tó bá ta ọ̀yà dá òbò jẹ ká súnmọ́ àwọn tọmọ wa bá fẹ́ súnmọ́ ni pé ẹ dákun ewu lẹ̀ yín ṣé ń bẹ̀ àrí tọmọ wa súnmọ́ yín ká lè mọ̀ sọ yẹ kó súnmọ́ yín àbẹ ẹni tí ọ̀yà súnmọ́ ni tuntun yà so á béèrè ṣé ọmọ yìí tí yóò jókòó ti sẹ́ rẹ̀ àbí òní jókòó ti sẹ́ rẹ̀ ṣé ẹ pè ṣé yọ ọmọ ṣe dáadáa sí wa pẹ̀lú tó tó lóun gbà lọ́dọ̀ yín ọlọ́run la tún bẹ̀ ọlọ́run dákun kó ṣàánú fún mi àtẹnì kọ̀ọ̀kan wa ká ká máa bẹ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lápẹ́ kọ́ lọ́run kọ́ dákun kó pa wá pẹ̀lú àwọn ẹni ilé nígbà táwọn náà bá ṣe kí ni o tá a bá ṣiṣẹ́ eré. rọ̀bánà. rọ̀bánà. òdodo níbi jẹ̀nà kọ́mọ̀jẹ̀ tẹ́jìlì ó ti yé ọ̀dà kó dó níbi jẹ̀nà kọ́mọ̀jẹ̀ kí ni o kọ́mọ̀dó níbi tẹ́jìlì kó dẹ́ni tí ń gbọ́ yóò lérò pé àlìjẹ́nà ní ń lọ ni jẹ̀nà ti ń tẹ́jìlì àlìjẹ́nà ti ń lọ bẹ́ẹ̀ sì ni àlìjẹ́nà ọ̀lọ́ àlìyàní àrùn ní sékíní o ní ń lọ nínú rẹ̀ ó ti yé ẹ̀dá kan jẹ́ ká fura sí ìró òdòdó báyìí wa atina ma wa'adtana ala rusulik fún wa ìntò ṣe àdéhùn fún wa lọ́dọ̀ àwọn òtọ́ ṣàdéhùn fún wa lórí àwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́run dàpọ̀ fún wa ìntò ṣàdéhùn ni pé gbogbo ẹni tó bá ṣe rere wọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀kẹ́ ẹni tí ọba mẹ́bọ̀ pẹ̀lú ìwọ ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run mi fi àjà rárá ọlọ́run àdéhùn tó gbà lọ́dọ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ fún wa yẹn ọlọ́run dàpọ̀ wá fún wa ẹni tí ń ṣe rere ló lè wélé yìí o àbí ẹ̀kọ́ ni tí káfíìrì bá tó bẹ́ẹ̀ tọ́ba pèrè léèyàn kù tó pèrè èèyàn rẹ̀ tó pèrè rẹ̀ léèyàn rẹ̀ wọ́n sọ pọ́nlọ́ wọ̀ àdéhùn tọ́ tó tọ́ ọba wa ṣe lórí àwọn òjíṣẹ́ dákú pé fún wa kó wò bí gbèsè ayé òun ṣe rí kó dáadéhùn tọ́ lọ́n ṣe fún àwọn òjíṣẹ́ lórí àwọn agọ́mọ́gbà ńkọ́ ìyà tó nípa ni ìdójútì ayé àti tàbí àmà ọlọ́run àdéhùn tọ́ ọba wa ṣe tó gbà tá a gbà látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ rẹ tó ti ṣe fún wa kó ṣe fún wa ọlọ́dà kò fún wa o. kárí pé gbáàlì níbẹ̀ yẹn wọ́n ti fi bọ́nú táà nítorí pé nítorí kíni wọ́n ti dáàlì bọ́nú táà. à ń béèrè ní kí tí wọ́n fi kí dáàlì bọ́nú táà. nítorí pé dáàlì àti dáàlì àti táà àti kọ́ mákọ́rọ́jù kan náà ni wọ́n ṣe kí ni o wọ́n ti ń jáde sífà àwọn ọlọ́kàn ṣe kí ni lọ́yàtọ̀ torí ẹ̀ tó bá ti pàdé tí kan wọ́n bá pàdé ara wọn tí alákọ̀ọ́kọ́ gba sukùn tẹ́lẹ̀ kejì gba wọ́sẹ̀lì á ti ètò gba sukùn bọ́nu ètò gba wọ́sẹ̀lì. wọ́lá ana abidun mọ́ abatum àní sọ pé abájí tum ìṣe báyìí ní sìtọ́ ọlọ́run àdéhùn tó gbà fún wa látọ̀dọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́dà kò pé fún wa lórí àwọn òjíṣẹ́ rẹ̀ wala tukhzina ó tún dá padà lẹ́lẹ́kejì dákun má dojú tì wá yawmal qiyamah lọ́jọ́ gbẹ̀yìn innaka la tukhliful mi'ad dájú wọ́ọ́lọ́ èèyàn pàdé rẹ̀ àdéhùn tí wọ́n lọ́wọ́ bàbá ṣe pẹ̀kípẹ̀kí báyìí ni máa ń ṣe ìwọ lọ́wọ́ máa ń má déhùn wá sí mímú sẹ́ni ọlọ́run dákun o má yẹ àdéhùn rẹ fún wa torí pé ìwọ lọ́wọ́ yìí àdéhùn. fastajaba lahum rabbuhum ẹ ọlọ́ni fastajaba lahum rabbuhum ọlẹ́dà wọn wá bá àdúrà wọn. pé àmì dádájú èmi ọlọ́run la ubi'u amala 'amilin minkum iṣẹ́ òṣìṣẹ́ kan ló yín mi ìnira láre mi ìnira láre rárá torí pé tẹ bá nígbàgbọ́ sọ́lọ́run dáadáa tẹ̀ sí dáadáa ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá la yalidkum min a'malikum shay'a kò ní dín nínú iṣẹ́ tí òṣìṣẹ́ kaba ṣe nù yín ní dẹkẹrin akọlù ṣiṣẹ́ náà ni ìnira láre àwọn òǹtà abolóṣe àìnira ṣẹlẹ̀ láre báàbò kọ́m ní báàbò apá kan sápá kan ló ṣiṣẹ́ yẹn ọlọ́run ló wò nira láre. fọlẹ́dí ni hajaru àwọn tí wọ́n ṣe hijira wọ́n ṣe ìsílé padà láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina nígbà tí ìnira dé tẹ́bí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe fásitì Mẹ́kà òtún sí hijira láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina ma ìlú kìíní kejì ti di ìlú tí ìfọ̀kànbalẹ̀ ṣíṣe kíni o tó wà nínú rẹ̀ kò tún ma lórí yẹn náà o tí èèyàn bá rí ìfọ̀pẹ̀pẹ̀ ní àsìkò tá a wà yìí náà nínú ẹ̀sìn rẹ̀ ààyè ọ̀gbá nínú ẹ̀sìn láti sí ẹ̀sìn nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìrèké ọlá yóò kú lórílẹ̀ tí ààyè ti báyìí lọ sórílẹ̀ tí àwọn èèyàn ti ń sin ọlọ́run ọba ló fi jẹ́ pé ìmọ̀ ṣe sáfàrù lọ sí biladul kufar ìlú àwọn kèfèrí ìwọ̀ lọ́jẹ́ tí kì í bá ṣe pé nira bá ṣe kí ni o tó bá pè yàn lọ síbẹ̀. pàápàá jùlọ kó wá jẹ́ pé ibi sáàbà lọ bẹ́ẹ̀ ńṣe ni yọ ọ̀rọ̀ wa lọ́rùn láti rí ẹ̀sìn wa láti ṣe níbẹ̀ kò tó ní ẹ̀rí fún wọn kó sọ pé ibi tí mo wà àyè ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn lọ́fà tá a fi tí mi fi ṣẹ̀sìn ìlú tá a wà wọn ò ní gbà kí ṣòkòtò wọ́ lókè wọn ò gbà kí a fi irun gbà sílẹ̀ wọn ò gbà kóbìnrin hijab wọn á fi gajá ta ẹ fún bẹ́ẹ̀ torí pé tọ́ba dàlùkì àmọ́ tọ́ba ló fi sí ẹ̀rí wọ́n máa sọ pé alámùtẹ́kùn ní ardullahi wasi'a sílẹ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ olóògbòrò kọfẹ́ kọgbà yẹn ni wàtò hajiru fi hà tẹ́ẹ̀tì ṣe hijira lọ síbẹ̀. lóye ṣe pé káko lu sẹ́ńtá nílùú kẹfẹ́rí ní sẹ́yìn o káwa lọ sí kìlómítà kan sí sẹ́yìn àbí kìlómítà kan sọ́nà ọ̀yọ́ lọ́nà sẹ́yìn káwa sọ fún alọ tẹ̀lú kan tó ń bẹ̀ pé lu ni wọ́n ń pè rọ́bìṣì nìyẹn. ìlú ìsẹ́yìn ìlú ẹ̀sìn a sì rí pé àmì ẹ̀sìn wàhálà ọ̀pọ̀ nílùú sẹ́yìn ọ̀pọ̀ nílùú sẹ́yìn ọlọ́run bá kó túbọ̀ fi wá lọ́kànbalẹ̀ ní jù báyìí lọ nínú ìlú náà kó tún bá wa gba ẹ̀sìn láàyè jù báyìí lọ gbogbo àwọn tí wọ́n jí àwọn èèyàn kéèyàn tí wọ́n ń fẹ̀sìn bojú ọlọ́run dákun ọba ni yí ẹ̀mí wọn padà sí dáadáa ọlọ́run ẹni tó gbẹ́sìn lójú dáadáa tó ń ṣe bí wọ́n ọlọ́run bá ṣe fẹ́ ọlọ́run àwọn nìkan ọmọ ọkọ gíga sókè fún. hijira yẹn lè wáyé ní àsìkò tá a ṣe kí ni o tá a wà yìí náà tí kò pé pé bá ń bẹ lórí àwọn kan bóyá ní stéètì kan ní stéètì nàìjíríà lápẹẹrẹ ní ìfúnfún pé fẹ́ wà lórí àwọn tó ń jẹ́ mùsùlùmí ibẹ̀ fún kò láàyè yẹn nígbà tí ìsìnkú tún láti kó gbé dẹ̀ wọ́n lọ sí ìlú míì ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá yóò tún ṣe ìgbàláàyè dáadáa fún wọn ní orílẹ̀ yẹn. tọ́ àwọn tó ń ṣe ìsílẹ̀ padà wọ́n ó kiri dómi di àrìmì tí wọ́n lé wọn jáde nínú ilé wọn wọ́n ó bò fi sẹ̀bíìlì wọ́n dààmú wọn wọ́n fòrò wọn lálàsì wọn wàhálà wọn farami wọn lójú ọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá torí pé wọ́n ń ṣe tọ́lọ́run wọ́n kọ́ dàlú wọ́n kò tìlù wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n pa àwọn kèfèrí àwọn kèfèrí palára tiwọn náà àwọn wọ̀nyí ọlọ́run ọba tó sọ fún wa níbòmí pé ń tẹkùnù tẹlẹmùn tẹ́yìn bá ń rí ìnira tẹ́ ń pè é ń rí ìnira pẹ̀lú bíbá yín jà tó ń bá yín jà yẹn ya'lamuna kama ta'lamun àwọn náà rí nira bẹ́yìn náà ṣe rí nira ìyàtọ̀ tí ń bẹ láàyè ni pé wa tarjuna minallahi ma la yarjun ẹ̀yin ní àgbẹ̀kẹ̀lé lọ́dọ̀ ọlọ́run ní táwọn lágbẹ̀kẹ̀lé rẹ̀ ìran kan bẹ fún yín lọ́dọ̀ ọlọ́run pé tẹ́yìn bá kú síbẹ̀ yẹn àlìjánná kìíní táwọn bá kú síbẹ̀ iná tó ní tiwọn. tẹ́ ẹ bá kú wá kú ẹ̀san méjì lọ́lọ́run fún yín ó fún yín nípa ní ìmọ̀ so ó sì fún yín ní nọ́ọ̀sì bẹ́ẹ̀ bá kú síbẹ̀ náà ọlọ́run ọba ìlú kí ọlá dáadáa fún yín ni torí pé shahada inú ẹ̀kan méjì ni olùgbàgbọ́ òdodo ń bá lọ sóògùn káfíìrì ìbárò ẹ̀ lóògùn imma nas inú kásẹ́gun wọn ká padà sílé lálàáfíà ara wa tàbí lẹ́ni tí àìlera sí látara shahada tàbí kásìkú sóògùn kò sí tó bá ṣe bẹ́ẹ̀ láwọn kẹfìrọ náà anhum sẹyìn àtìhì ń ṣe àmójúkú àwọn àṣìṣe wọn fún wọn wọn làwọn òdòṣèlú anahum jannati tajari min tahtiha al-anhar ń sì fi wọn wọnú àlìjánná táwọn akérèmọ bú òdò ń sàn lábẹ́ rẹ̀ sàwáàbà min indillah ẹ̀sán lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run wallahu indahu husnul thawab ọlọ́run ọba ẹ̀sán tó dáa ìgbẹ́lódọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ní la yaghurrannaka taqallubu alladhina kafaru fil bilad wọ́n di òkú tàǹjọba o nílọ bíbọ̀ àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ nínú ìlú onígbòkègbodò wọn gbòkègbodò wọn wọ́n lè máa yọ ní ọkàn tí ìrísí wọn wojú rí wọ́n di omi ọkàn rẹ o wọ́n gba ìtànjẹ pẹ̀lú rẹ̀ torí pé dáwà tá a gbé dání jàmá nahnu la nabtaru bil kathra àwọn wala nazhad anil khillah àwọn èrè òǹkà kékeré sá sáwọn kékeré náà wà ní wọn àpá àwọn fẹ́ bọ́rọ̀ ọlọ́run sáwọn táwọn àti wọn tẹ̀lé wà ní alimuhimu ni pé káwọn tí wọ́n tẹ̀lé òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń sọ fún ọjọ́ ẹni tó gbọ́ yé dúró tì. òru ọ̀gìrì wá yẹn tí ò ní túmọ̀ yẹn ìfòǹfò orí ọsẹ ni wọ́n tí wọ́n bá ru sókè kí ni wọ́n ṣe wọ́n tún padà lọlẹ̀ náà ni pàǹtí ojú àgbàrá sì ni wọ́n àgbọn àtàgbàrá wọn jọ máa rura wọn lọ ni kọjá wípé nkàtà abánitọ́ba kéré tọ́ba ti dá o ti wúlò torí pé àríyá kílátù al-mamduha nínú al-Qur'an ònkà tó kéré tọ́lọ̀ ń bẹ̀yì fún kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah mélòó mélòó ni ìjọta sẹ́rẹ́ tó borí ìjọta pọ̀ a sì rí pẹ̀lú yọ̀dọ̀ lọ awárí al-kathratul madmuma ọ̀pọ̀ tó pọ̀ tẹ́lẹ̀ kúránì bú bal aktharuhum fasiqun bal aktharuhum la yu'minun in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah tọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn fásitì ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò nígbàgbọ́ tó bá lọ fẹ́ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn tó ń bẹ lórílẹ̀ wọ́n sọ ọ́ lùkọ́ lójú ọ̀nà ọlọ́run ọlọ́run ni wọ́n bá kàn jẹ́ o pẹ̀lú lílọ bíbá àwọn aláìgbàgbọ́ nínú ìlú mọ̀dárùn kọ́lí kí ni ń bẹ lọ́wọ́ wọn sílé tọ́kọ́ white house àbí white house mọ̀dárùn kọ́lí adùn kékeré ni owó mọ́tò tí wọ́n ń lò mọ́tà nkọ̀lì àbò kékeré yìí àwọn ìyàwó lòun pé wọn obìnrin gbá tẹ̀lé wọn mọ́tà nkọ̀lì owó kò tí wọ́n fi wọ́n sí nínú òlu mọ́tà nkọ̀lì ìgbádùn kékeré yìí àdùn kásẹ̀rẹ̀ ni fún mọ́mọ́ àwọn ahùn jahannam ibi tí wọ́n dì sí náà jahannam ni wà bí sàlmìhàd ah ilé ọ̀gá níbùsẹ̀rí sí o kéèyàn tí wàá lóun lo kankan láyé kó tún wá padà sínú jahannam àbúrú ni. لكن الذين اتقوا ربهم سبحانه وتعالى يدعوا لهم جنات تجري من تحتها الانهار àwọn àlìjánà tí àwọn akéré mọ́bù tó sàn lábẹ́rẹ̀ yọ́ máa jẹ́ sí wọn khalidina fiha wọ́n máa bẹ́ńbẹ̀ béèrè wọ́n máa bẹ́ńbẹ̀ ní béèrè nuzulan ní manzila ní ibùdó sí ní ààyè min indillah lọ́dọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wa ma indallahi khairul lil abrar ètí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó lóore fáwọn ẹni rẹ̀ ètí bẹ lọ́dọ̀ ọlọ́run ta ló lóore fún àwọn ẹni rẹ nìkan náà kó sọ wálé àwọn ẹni rẹ ọlọ́ni wọ inna min ahlil kitab dájúdájú bẹ́ẹ̀ náà wọn ká jẹ́ ahlul kitab laman yu'minu billahi láwọn tó ṣe pé ẹni tó ṣe pé yóò ní gbàgbọ́ sọ́lọ́ wa ma unzila ilaykum àti tí wọ́n sọ̀kalẹ̀ fẹ́ yìí náà wa ma unzila ilayhim àti tí wọ́n sọ̀kalẹ̀ sí wọn khashi'ina lillah lẹ́ni tí ìbẹ̀rù ìgbàbúbú ìtẹríba fọlọ́wọ́n ọba tí ó mú wọn. ma yashtaruna bi ayati llahi thamanan qalila ntí bẹ́ẹ̀ni tí ọwọ́ wọn tí wọ́n ti pa lójú palo yẹn tí wọ́n ti pa lójú rẹ̀ yẹn ta torí ayé wọn ò fira ayé wọ́n sọ pé a ah, hmm, eléyìí sọ̀rọ̀ ètò muhammadu ni ẹja tẹ̀lé ọlọ́run sọ ìnjílì kalẹ̀ tó tọ́ o ṣùgbọ́n ìnjílì sọ ti pa ìtàwọn àfọwọ́nijálà bí wọ́n fi ń ṣe ẹ̀rí pé àwọn fẹ́ fi ṣẹ̀rí ta ko lówó ìpè èló lẹ́fi sínú bá fún kùránì tá a fẹ́ sà fún yín ṣé kùránì dànù ni tẹ̀ fi ń ṣàkàkiri rẹ̀ tọ́wọ́ ní twenty thousand ní lọ́nà à ah, owó kékeré lẹ́fẹ́ tó ra kùránì lẹ́tì ta kùránì lálejò ah, ọlọ́run sọ pé ẹ má ra kùránì ní sámánà ń kọ̀ líla ìwọ ni wọ́n ní ọmọ ta kùránì kọ́ ọmọ ta kùránì má ta Kùránì torí ayé ní ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn. tọ́ àwọn wọ̀nyẹn wọn ní ta torí ayé ulaika lahum ajruhum inda rabbihim àwọn wọ̀nyí ẹ̀san wọn bẹ fún ọlọ́dọ̀ ẹlẹ́dàá wọn. inna Allaha sari'ul hisab dájú ọlọ́run ọba tí sìrò rẹ̀ yára ni wa huwa asra'ul hasidin inú àyà mi asra'ul hasidin lọ́lọ́ ẹni tó yára yára ní sìrò ta ni calculator lábẹ́ ìsáàbù ọlọ́run kakulétò ò lè ṣe kankan nu ìsáàbù ọlọ́run tó lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ló ṣe ẹ wo sẹ́tà nínú yìí bá ṣe one plus one ní ọ̀rọ̀ sẹ́ wà it's one plus one ṣe kakulétọ̀ òǹkà kakulétọ̀ gẹ̀bi tí ó pin sí iṣẹ́ ẹ̀wọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ tó ṣe rí ra sẹ́ńtọ́ sago sẹ́wọ̀n kó ti ní nọ́mbà sí kakulétọ̀ mọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá asọ́run lè há sí bí ìyànjú ọba tó yára yára ní bẹ́ẹ̀ sì ni sẹ̀rẹ̀ al-hisab níbi ìgbéwá ní sẹ̀rẹ̀ ọ̀ nítorí wọn gbéwá ní afọ́nù tẹ̀fúdì asra'u lihasidi yá ayyuhal ladina amanu ọlọ́run yẹ yorùbá kó dodo síbírù ẹ ṣe sùúrù ogun yóò fọ́ bàbá yín láyé ẹ ṣe sùúrù nínú gbogbo nǹkan tí ó jẹ́ àdánwò tọ́lọ́run fi máa ń tààyàn sùúrù lórí títẹ̀lé tọ́lọ́run ẹ̀ ṣe sùúrù kú níbi ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe lórí àwọn kọ́dàrú tọ́lọ́run kọ́lé wa lórí tó ní wa lára tó ń ta wa lára ìjà ṣe sùúrù lórí rẹ̀. wasabiru ẹ tún máa ṣàfaradà láàrin ara yín kò sí bá sì bára wa gbé táàmì fẹ́ sara wa ẹ àgbà sùúrù lára ara wa ṣèfaradà fẹ́nìkan fẹ́nìkan ló ṣe kí o kò ṣàfaradà fún wọn náà ẹ tún máa yín yànjú pé òun kálukú yẹ tún máa yín náà lórí gbogbo ọba yín gbogbo yín ni pé tọ́jọ́ náà bá wọlé táwọn ọ̀tá lè pé wọ́n fẹ́ fi gbá wọlé sáàrin yín ẹ má fọ̀nà alẹ̀ fún wa ẹ so mọ́ra yín ẹ sera yín lọ́kàn ẹ dí gbogbo ihò tọ́ta lè fẹ́ gbà wọlé àlùmọ́rọ́ bá tọ̀ bákan náà wọ́tẹ́kùnlọ́ ẹ páyọ̀ ọlọ́run o làálẹ̀kùn tó filẹ̀ ṣọ́ọ̀ kẹ́lẹ́ tó ṣe fẹ́ jèrè níwájú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ أبي الله سبحانه وتعالى قال قسمة وقال زوجري وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ìbéèrè tí ó ti pọ̀ báyìí ẹ̀yà one two three four ha ìbéèrè san sọ́kànnà torí àsìkò má bèrè ti tọ̀rọ̀ fẹ́lá. náà ìbéèrè ọ̀yá dáadáa.

ó fi bàájì san. wọn ò san gbèsè kankan pẹ̀lú wọn ò san tánà kankan pẹ̀lú rẹ̀. ebi sojú wọn sáà ní tí mò ń sọ lórí náà ó sojú wọn lórí ni ìmáàmù ń ké sójà ní ọwọ́ adé kù ó yẹ kó ṣe kọ̀bùlí àbí ẹ̀kọ́ ni so ìmáàmù bá sálámà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe aláwọ̀ akọ́rẹ́ pé orí kàlẹ́ àbí àwọn sì ṣe tí wọ́n tó ṣe báyìí nìsín wọ́n dìde wọ́n wá ní pé kí ni. nígbà wọn ti dìde wọn ò ní padà mọ́ wáyé kí wọ́n ti dìde tó ẹ̀ máa gbọ́ àti ṣe bí wọ́n ṣe kọ́kọ́ dìde yẹn àti mọ̀ yìí pé wọn ò ṣe kí o wọn ò ní padà mọ́ tó jẹ́ wípé àwọn tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí wọ́n mú ọ̀ràn tí màá mú ta ni o sẹ́mu kó ṣeéṣe mọ́mú lè ti dáná fún tó débẹ̀ sọ́jà lè sè ìmọ̀mù wa mọ ntí mọ̀mù ṣe ń bẹ̀ tí wọ́n bá ti san bàdí ó ti gbé wọ́n rí pé ntí mọ̀mù ṣe yìí àwọn náà ṣe sàlámà tí wọ́n bá ṣe bàdí rẹ̀ ó ti gbé fún wọn torí pé àwọn kankan fúnra wọn mọ ntí mọ̀mù ṣe kìnìún tó dá nínú ọ̀ràn tó ṣe báyìí nìsín torí pé kò sojú wọn dá nígbà tó yẹ pé àwọn náà lépa ní ńlá wọn ó ṣe ńgbọ̀dẹ́ kó padà forí kalẹ̀ lẹ́yìn sálámà ni táwọn náà bá sálámà tán wọn forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì tó kò sì sí ìgbàkan tó ṣe sọ̀lá tó wọn tó ṣe báyìí nìsín kápẹ́ wọn bá mọ̀ epe kọ̀bùlì ló yẹ kí ìmáàmù ó ṣe wọn ó ṣe kọ̀bùlì wọn ṣùgbọ́n àní tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ kápá wọn ti mọ̀ ìṣẹ́jú wọn ni máàmù fi dáràn ẹnu wọn pé sọ̀lá tó wọn ò tí ì pé pẹ̀lú máàmù tó jẹ́ ìsìn wọn ó ṣe kọ̀bùlì wọn lẹ́yìn ìgbà tí tí wọ́n bá ṣe kí ni wọ́n bá sálámù tán ó sì dá káwa tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní òpè ìmọ̀ọ́mù lákèsí pé tó bí kíní ìṣẹ̀lẹ̀ bó ṣe ni bó ṣe ni tí wọ́n bá mọ àwọn nǹkan tí máa ń fa kọ̀bùrí kásàlà tí wọ́n mọ àwọn nǹkan tí máa ń fa pàdíkọ́ sálà kásàlà yìí ṣùgbọ́n gbogbo bọ̀ èrò tá a bá ti ní ìkànnù méjèèjì sanra wọn ara kan pé kò sàbúrú kankan mọ́tọ́ bá jẹ́ pé kò sí kankan fún wa ju ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀lélẹ́yìn ọ̀rọ̀ ńlá lẹ dálẹ̀ bó ṣe pín méjì náà ló pín lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n fà á méjì náà ló pín pé khairu minan nawm lálò láàpè síwájú nítorí hadith sọ jẹ́ pé ó sọ wípé àkọ́kọ́ náà ẹ̀rọ àfàwọ̀ Abu Hurairah um, Bilal onípe àkọ́kọ́ ìrun àkọ́kọ́ tó jẹ́ àdìsí tó tí wọ́n máa ti pèrò náà ni pé as-salatu khairu minan nawm so uh, uh, Abdullahi ibn Ummi Maktum mi sì ń pe ẹlẹ́ẹ̀kejì tó ti báyìí ní ìsìn òun mi sì ń pe ìrun sápánà àrínú àwọn olùmọ̀ tó ń dúró lórí pẹ́ni tí ọba pé ọyọ́rọ̀ mi náà lọ́mù síwájú mọ̀ tẹ́lẹ̀ rẹ̀ àrínú wọn dáadáa tó ń pè bẹ́ẹ̀ títí báyìí nìsín tí àbá katira tó ń pè ní àkàmù ìfìkìhìyà ń bẹ lórí lá lórí maktaba shamila ni mo ti ka ọ̀rọ̀ yẹn sẹ́pà àwọn kan dúró sápọ́nà bẹ́ẹ̀ ìpè ní àwọn tí wọ́n dúró lórí wípé ọyọ́rọ̀ mi náà lọ́mù ni wọ́n pèsè kejì títí ẹ̀ nìsín ìyẹn táwọn dúró lórí ni wípé gbólóhùn khairu minan nomi pé sọ̀látọ̀ àkọ́kọ́ yẹn àwọn ní pé tí wọ́n pè yẹn kì í ṣe sọ̀látọ̀ ṣubú yàrá rárá pé sọ̀látọ̀ òru ni pé sọ̀látọ̀ ṣubú hì tá a fẹ́ẹ́ lè pè wọ́n ní náà làwọn gbà pé khairu minan nomi yẹn òun náà sì làkọ́kọ́ lọ́dọ̀ àwọn ìkọ́ ọmọ ni wọ́n pè ní ẹlẹ́ẹ̀kejì tó dé báyìí nísì báwọn ṣe tú ìtumọ̀ àti ọ̀dọ́ tí wọ́n yẹn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáwà ní sọ̀rọ̀ díẹ̀ àṣekí ni wọ́n sì lọ àmọ́ aláwọn àfáà tó jẹ́ pé wọ́n takú pé khairu minan nawm torí pé násù ti gbé wáyé pé nítorí àti tẹ jẹni tó sùn àti láti fi dá ẹni tí òun ṣe náfìlà lọ́wọ́ láti fi dá dúró pé tó kó sinmi òun náà lọ́wọ́ àfún bọ́lá ẹ̀ka tó ń gbà yìí pé alákọ̀ọ́kọ́ ni khairu minan nawm tó gbà pé èyí alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn náà ni khairu minan nawm ṣùgbọ́n o òun náà nìlú ẹyọ kan ṣoṣo tí wọ́n pè pé ta alákọ̀ọ́kọ́ tí wọ́n pè yẹn òun ò ní ní khairu minan nawm torí pé ètò ìṣòwò àṣùbá àwọn sọ pé gbólóhùn àdìsí yẹn wọ́n ní dọ̀ọ́yìn kò ní lọ́dọ̀ lọ́dọ̀ tàwọn àwọn ọ̀rọ̀ kan fi yára wọn ní mímọ́ lò láàrin eré ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó mí kan tó lágbára ṣe kí ni o ọ̀bẹ ní àárín wọn ẹnu máa ń tá a sọ ni pé níbi tá a bá wà ntí ọba ní fa fitna tí ò ní jẹ́ ká mùsùlùmí wá di tó ṣe pé àlámọ̀rí wọn wà dáwò àwòyè sí títí àníṣin tọ́lá ẹ pé níṣìn tá a bá sọ pé fọ́ọ̀lù náà nọ́ọ̀mù la fẹ́ pè lákọ̀ọ́kọ́ tẹ́ pẹ́ ni tí ń gbọ́ ní tó máa ń gbọ́ tẹ́lẹ̀ ni pé fọ́ọ̀lù náà nọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ni wọ́n pè tí ó wà di lọ́wọ́ nǹkan tó yẹ kó ṣe láàrin méjèèjì yẹn tí òfin ní lè ṣe mọ́ tàbí confuse ìyẹn lọ yẹ kọ́rọ̀ òsè kí ni o kọ́rọ̀ wà lórí rẹ̀ mọ́sálásí wọn bá ti ṣe wọn ti jọsọ tí wọ́n yẹn nàná rẹ̀ wọ́n ṣe ní eh, lẹ́kọ̀ọ́ tí wọ́n gbọ̀ báyìí sí ìta pẹ̀tọ̀ mọ́sálásí o báyìí láti fẹ́ máa pè é sọ̀láàtì wa ni òfin ní jájòjì lára àwọn tí wọ́n bá pè fún àfin ní ti àwọn kankan kan léwọ̀ fún wọn ẹ wò ní ìṣẹ́ tó fẹ́ jẹ sàfẹ́ò sọ̀rọ̀ pé tó bá ti gbọ́ fẹ́rù mi náà nọ́ọ̀mù ó ṣeé ṣe kọ́ gbọ́ yé pé òun táwọn sọ yóò fẹ́ yí àwọn ìdájọ́ kan padà ní àwọn ìdájọ́ òru kan yóò fẹ́ sèkìn yóò fẹ́ yí padà kájọ ní ọ àdéhùn àti ìfọwọ́sí dáadáa tá a bá fẹ́ ṣe láàrin ara wa sọlọ lọ́ọ̀tì àlọ àyà wà àlọ náà bẹ́ẹ̀ náà nàmbà tírì nàmbà ẹ ọ̀tẹ̀ ọ̀yà. èwo lẹ́yìn pé sọ́lá tó tẹ̀sílẹ̀ bó wọ́n ṣe máa ń kí ọ̀rọ̀ ọkọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ǹpa rẹ̀ wọn àwọn olùmọ̀sọ̀rọ̀ tọkọ̀ gidi pé ó yapa sí àwọn sọ̀lá tààmà tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ àrí àwọn olùmọ̀tán sọ pé kò sí ntọ́jọ́ lágbo àwọn sọ̀lá wa ti wà kọ́lọ́n kọ́ sàmì fún wa náà ní parí. kò sábúrú torí pípa oorun náà pípa náà ni tó ti báyìí nìsín kò sábúrú bí kéèyàn ó ṣe téèyàn bá fẹ́ sùn tó ti báyìí nìsín kéèyàn ó sì jí lọ́sàn-án gèrègèrè náà kó tuntun wí tó ń bọ̀ jẹ́ pọ́ bá àsìkò mi. èmi ò tí ì rí sọ́ba fún wa lókun mi tó ti nìsín ibi tẹ́lẹ̀ lórí pé wọ́n máa ń sọ orí pé ibi tí wọ́n ti sọ̀rọ̀ apá torí ẹ̀dùn náà wọ́n fi apá ẹ máa wù kú tó bá sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ ni ó ní ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ kí ọkọ tẹ́nìkan kẹ́nìkan kan yín bá jí ẹnì kọ̀ọ̀kan yóò gbọdọ̀ tọwọ́ fọnù ní àlùmí àlùmọ́lá títí olùkọ́ kàfẹ́ ìrì yọkọ̀ rẹ̀ méjèèjì alákọ̀ọ́ ni yẹ́bísìlù kàfẹ́ ìrì náà láwọn ọkọ̀wọ́ rẹ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta bí àkọ́pàkọ́ ni ẹni ọkọ̀kùn lọ́kọ̀ọ́kọ́ máa ṣe báyìí kó tó ṣe kí ni o kó tó ṣe ti àlàáfíà ṣùgbọ́n bí apá ni ẹ sì máa lọ sọ́ba fẹ́ sálẹ̀ yẹ́bísìlù yẹ́dà kò yé mu nà ibi tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n yẹ́bísìlù tí wọ́n kọ́ yẹn láti bí iná bíbí yìí kì í ṣe pé ọ̀rọ̀ ọwọ́ gẹ́gẹ́ tó ṣe báyìí láti gbogbo ọmọ níka ìdí bíbá ọ̀rọ̀ náà yẹn lórí o ní láti fò tó bá tó bá tó apá ọkọ̀ gbogbo mẹ́ríkà rẹ̀ náà mọ gbogbo àwọn akẹlẹ́wọ̀ rẹ̀ o ní àmọ̀ tọ́jú ọ̀tún lọ́tọ̀ kò sì ní ọ̀tọ̀ àmọ́ ń ọwọ́ àkọ́kọ́ ni tá a bá dé náà sọ̀kan tó gbé wá bẹ́ẹ̀ ló kù àmẹ́lì ò tí ì rí láti tẹ̀lé ti ka àhàdìsì ní àwọn tíra ti sọ nípa tọ́jú àwọn àwọn tíra tó ń ṣe fún àhàdìsì tó sì ń jẹ́ kíkíw ò tí ì rí inú rẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ kó bá ti lẹ́rìí àwa náà ò 那都不要搞活了，要搞活累累的他，不拿这些活累累的他，那老无忌，无忌，Allah سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت